yẹ ká má bára ṣe ó yẹ ká má bára wá yọ ó yẹ ká lè máa bára jà kájọ fífẹ́ báyé ó yẹ ká má bára ṣe ó yẹ ká má bára wá yọ ó yẹ ká lè máa bára jà kájọ fífẹ́. fagbọ́n mi sí omi òtó èkúté àtolóńgbò ó yẹ kájọ tako ní kòtó. wọ́n ní kòtó. You're my neighbor, you're my friend, you're my first family. First family. For me, money, why creating enemy? well up why you dey fight your neighbor o kàwé mi ò kàwé no dey beef your neighbor landlord àti tenant who come be superior i'm ugly you handsome pẹ̀lẹ́ kelly handsome i get back you no get o una still confusion una still confusion all i want us to do is to live in peace and harmony. Let us shone on the reef. Let us stop all the beef. You're not my enemy. Ó yẹ ká má bára ṣe. Ó yẹ ká má bára wa yọ̀. Ó yẹ ká lè máa bára jà. Kájọ fífẹ́ kájọ ẹ padà ẹ padà ẹ dúró bẹ́ẹ̀ yẹn ẹ dúró bẹ́ẹ̀ yẹn. ẹ paná ẹ paná. yes oh, that's good that's good. Well. Hey, Eh? má bọ̀ lẹ̀. ta ló ń dún bẹ́ẹ̀. bàbá ọmọ wa ni. ẹ kú ilé làǹkàrà lé sálàáfíà ni sálàáfíà yín. ẹ kì í sọmọ lásán dáhùn ọmọ wa ni àkọ́bí wa ni. lẹ gbé sínú ah o ah, wow mm, orúkọ ẹ̀. apáta mm, lè kokoko ló kó sí. apáta. sẹ́wárí <laughs> eh, tẹ bá ẹ lè sọ pé apáta pààrà ti ń parẹ́ lájúbà ìlànà olóko ìkànnì olóko ògùdùgbẹ́ndùgbẹ́ndù kámúlájẹ kámúgùnjẹ kámúgùn káfí tó apáta dáadáa èmi gángan là pátá bẹ́ẹ̀ni ọkùnrin ni ó burú ó burú bí àpárá <laughs> ó láyà bí kìnìún ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ àwọn alábàágbé wa rè ẹ eh. <laughs> eh, ìyàwó yín rè o. àwa ni eh. no èmi ni ìyàwó ọkọ mi ah, ìyàwó yín rè ìyàwó wọn náà ni ìyàwó tàwọn ẹbí ni wá. ẹ ẹ sẹ́rí yorùbá máa ń sọ ìyàwó wọn ìyàwó mi ìyàwó tèmi ìyàwó wọn. Ah, DNA ti wà <laughs> very risky. DNA is in town. Very very. <laughs> okay uh, so ìyàwó yín nìyẹn. Bẹ́ẹ̀ni. You are highly welcome. Ẹ káàbọ̀ ma. Ẹ bọ̀tẹ̀ ìyàwó ọkọ yín mm. ọkọ tèmi. Eh, DNA is the order of the day. Bẹ́ẹ̀ni. Wọ́rẹ́fà wọ́rẹ́fà. Ẹ ilé àtúnyìn la. Kòsí àlà. Kòsí àpáta ìyàwó. Ẹ dákun yẹn ràn wá lọ́wọ́. Mm. Bẹ́ẹ̀ni. Ẹ dákun. No. ayọ̀ndé yín o ayọ̀ndé yín o ah, ìyá wa ọmọkùnrin wa. ẹ̀yin ni wọ́n bá wọn kọ́ ẹ̀ wọ́n pín sọ́kùnrin. bẹ́ẹ̀ni no don't worry don't worry we'll sort it out okay let let no don't worry don't worry we, we can sort it out. no mi ṣe labor o labour òun náà mo sọ pé kí n máa gbọ́dọ̀ pẹ́ẹ́pẹ́ bí yìí ṣáyìn lẹ́jẹ́ bí àwọn lẹ́jẹ́ bí babe. irọ́ alákọ̀wé máa ń fi àpọ́nlé sí orúkọ ìyàwó àtọkọ bíi bíi bíi. èmi ò ṣe bíi bíi bright ni mi. bright ni mi. fìyún lè ládé bright kí lè lè kí ló fẹ́ fi lè ṣe. ọlọ́run no you won't do that to eh, eh, eh, the child. this is no yóò gbé tani yóò gbé fẹ yóò gbé kíni ọyà gbọ́n gbé lóòótọ́ bíbí yóò gbé lóòótọ́. Ah, ó yẹ kí mo ti gbàgbé ọmọ ọ̀dọ̀ ó yẹ kó gbé ọmọ lọ sí. ah my god. ẹ̀yin lè bá wa gbélé. ah no no ah no please please please please be careful ẹ dàpọ̀ carrying a child ẹ jọ ẹ dàpọ̀ ẹ má bínú ẹ jọ. ẹ má gbé kankan fún wọn má gbé kankan fún wọn bá a ṣe wà nù ẹ mọ tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ìwọ náà sírù sírù tẹwọ rù máa rù. pé wọ́n gbẹ̀lú wọn lórí. náà bẹ́ẹ̀ bá ti dé olùdókòwò tẹwọ rù. èmi ò rù èmi. ó yẹ ká má bára ṣe ó yẹ ká má bára wá yọ kò yẹ ká lè máa bára jà kájọ. ẹ bẹ́ẹ̀ má dán ọ̀fẹ́ sí bíbá yìí ẹ ṣe gbé síta fún àwọn waste management kọ́ lè gbé tọ́ máa ń kó dọ̀tí. matirasi. bẹ́ẹ̀ ni. Ah, irú ọ̀rọ̀ burúkú ò wà nù lẹ́nu ẹ̀yẹ kí n sọ mọ́tírasì eléyìí tá a fi ń sùn ńgbà bá gbé e sọnù kí lè fẹ́ ká fi mọ̀ ṣé ká mọ̀ sùn lẹ́lẹ́ ni àbí ká mọ̀ sùn tìyín. ẹ fẹ́ lè sùn. wọ́n mẹ́ pátá kí lè ṣe yẹn ah. kí lè tẹpá yẹn. bí ọba ti fẹ́ pariwo ìwọ̀n ọdún ni pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ah. àwọn ọmọ ọdún gan ẹ̀bọ̀n kan ti mọ̀ pẹ̀ẹ́ pẹ̀ẹ́ ọdún pa bíi wèrè lórí ibùdó tó tẹ̀lé lé àwọn alábàágbé wa ti wọ́n tẹ̀lé àkáàkiri. that's ẹ wò ìṣẹ́jú mélòó wo ìparẹ́ nísìn tọ́nù bá ti fi lé láwọn báyìí wọ́n fọ́n dànù ni. ẹ jọ ẹ mọ̀ pé wájú flat wa lè gbé maṣẹ́ ẹ má jẹ́ kó fọ́n síwájú flat wa ẹ wọ́n fọ́n dáadáa ni. ẹ bá mi gbé síta kán lè fọ́n síta ìjọ. kí n lè gbé ta kí n gbé ta kí n ó gbé lọ ṣé ẹ mọ iye ọmọ ọdún mọ́tírasì láti bí ọdún méje sẹ́yìn kí n tó bí eh, àpáta mọ̀ láti ra àìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lónìí àìló nǹkan kan ah, mú mi àpáta please don't do this here ẹ jọ ẹ bá mi gbé síta ẹ bá mi gbé síta sẹ ẹ má jẹ́ kó fún ká fúláàtì mi ó máa wọlé. ọ̀dà kò burú èmi fẹ́ sáré ìṣègbè mo fẹ́ gbé ta tó bá pẹ́ wá fẹ́ gbé ta mo yọ̀ǹda ẹ gbé ta tó bá ti pẹ́ bá ń gbé wọlé. Oh my God, I'm in trouble. Kí lè lè bá ẹ? Mr. Aba, hmm? ẹ káàbọ̀ sádùúgbò hmm. <laughs> ẹ. Ṣé rí àwọn èèyàn tó wà ládùúgbò yìí hmm. wọ́n wà very accommodating. òní yẹ wọn ọ rò pé mi náà rọrùn ni tí a máa lóun sọ́jú èmi gan ọ̀gbádùn. irọ́ mo ní pé wọ́n kóyàn mọ́ra ni. àmọ́ rò pé níwọ̀n yìí báwọn ní ìsọmọ dáadáa bá ah, pé mi náà wọn wọn ọ̀tọ́ èmi náà gidi o. ṣé gbogbo àgbègbè yìí àríra wa bíi fámìlì kan ni hmm, a nífẹ̀ẹ́ ara wa gan. mo tiẹ̀ ti rí hmm. kò síjà gbogbo ẹ̀ tutù atẹ́gùn tí ń fẹ́ atẹ́gùn àlàáfíà ni. <laughs> ẹ máa gbádùn mi gan. ẹyin tí kó débi o ti tó bí ìgbà o. Hmm, ọdún kejì mi rèé mi náà. ẹ ti dára lé ọdún kejì. wàhálà lálejò ń bè. ẹ máa gbádùn mi gan. Hmm. mo ṣàkíyèsí nǹkan kan hmm. mo rí pé ibi ìbáyé mi ìbí ẹ̀gbáriwo kankan pé à ẹ mọ já o ẹ mọ gbé bẹ́ẹ̀ ń o ẹ mọ ṣe kíní kan o ẹ mọ ń lágùn mọ́lẹ̀ o wọ́n ṣe kíní kan. ẹ lè gbọ́ bí estate níbí well reserved area wọ́n yìí kọlu ra wọn kò síjà kò sí nǹkan tó jọ. mo fẹ́ràn rúbí o. a ti ríra wa bíi family kan náà ní community. ọjọ́ mm, kẹ́hìn ríra rẹ̀ ni ẹ̀kọ́ tí yẹn bá ti bá rẹ̀ yàn kí ẹ̀ mọ̀ rí yàn fi pé à mọ̀rọ̀ mọ̀ ìyá mi mọ̀rọ̀ mi yẹn sẹ́ni ibi tí mo ti ń bọ̀ wọ́n fẹ́ràn mi bẹ́ẹ̀ gan. wọ́n kọ́kọ́ ń kó bẹ̀ ni tí gbà ìdí àti tùmọ̀ táwọn èèyàn fẹ́ràn mi rèé kó kúkú lónìí nìsín ó yẹ pé jọ́kẹjọ ni wọ́n fẹ́ sòkú kí wọ́n mọ̀nà ti sọ fún mi kó kẹ̀kẹ́ jẹ́ pé kú ọ̀la iná pàdé mi ní à ah, bàbá o nísòkú ya mi lọ́la àbí nísòkú bàbá mi lọ́tọ̀ náà wọ́n rí mi bẹ̀ ibi kọ́mọ ni o ibi wòlímọ̀ ni o ibi everydom ni o àwọn èèyàn á fẹ́ràn mi. ẹ láì fàájì ni. Ah, dán n fẹ́ràn wájú. ẹ máa gbádùn mm-hmm. ẹ máa gbádùn dáadáa. Mm. Ah, mo dẹ̀ inú mi dùn pé tètè délé ni o nǹkan tí ilẹ̀ bá ti tutù báyìí àwọn èèyàn ìwọ̀n ìròyìn jáde kéèyàn hmm. bá ní kéèyàn máa ṣàgídí mọ́ bẹ́ẹ̀ kéèyàn máa jókòó sí di kínní àgbà máa dàbí tí yàn ṣẹ́jú zero ni kéèyàn bá ṣẹ́jú zero jù bẹ́ẹ̀ lọ ìró kọ́kí sí lọ. Um, ẹ̀yin náà fara balẹ̀ ṣá ẹ máa gbádùn bí dáadáa hmm. a ní rules and regulations ládùúgbò yìí. Hmm. rules and bíbá o. òfin. ẹ̀hẹ́n mi tún fẹ́ mi náà mi fẹ́ béèrè mo fẹ́ bèrè tẹ́lẹ̀ ọlọ́run ló ní kẹnu yan ya mo fẹ́ bèrè pé ṣé àwọn olè dà yín láàmú ládùúgbò yìí. olè hmm. no àwọn security wa ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́. security. Hmm, àwọn ọdẹ. ṣé wọn sáà ní gbowó sá. náà gbọ́dọ̀ fún wọn lówó wọn náà owó oṣù. kí ló dé. iṣẹ́ wọn náà ń ṣe ẹ̀yin gan máa sanwó. ẹ mọ̀ béèrè owó lọ́wọ́ tèmi èmi ò ṣiṣẹ́ wọn. kí ló dé èmi mọ̀ ń sọ̀dẹ̀ èmi kankan fìgìláńtẹ́ ni mí bá fi kàn mí ẹ pè mí ẹ kàn ní bàbá àpáta ẹ lọ sọ̀dẹ̀ ẹ mọ̀ wọ̀rí tó lè bá wa kó nǹkan yín ẹ wá gbà lọ́nù báyìí. kọ́ńpìnì làwọn ẹ ti ń ṣiṣẹ́ àwọn security ẹ̀ kọ́ńpìnì láti kọ́. ṣé kọ́ńpìnì lóògùn tèmi lọ. kò sí wàhálà. Mm, màá wọ́n lẹ̀ ni. mo dẹ̀ tún láìka ọmọ yẹn ó jọ yín gan <laughs> ó jọ yín mm. jù. àpáta mm. àpáta lé kókó lóko dá sí ọmọ àlè lọmọ náà <laughs> lọ́sí sí wọn kì í sọmọ lásán o hmm, ọlọ́run nígbà tí ìyá rẹ̀ ìlóyún rẹ̀ wèrè tí kò sọ̀rọ̀ ni kò fẹ́ wáyé hmm. ó ń dáwọn àtijẹ kan tí mo ṣe fún yẹ tèmi náà já àwọn àtijẹun. àbí àwọn nǹkan tó máa ń sọ yẹn ọ̀tọ̀ ni ẹ tọrọ ẹ ni. torí pé wọn tọrọ Ọlọ́run tọrọ lọ́wọ́ sàn àmọ́ mo jà àwọn àtijẹ kan mo àwọn àtijẹ kan mo rọlù yẹ báyìí bẹ́ẹ̀ báyìí <laughs> méjì mo jẹ rò pé yọ wà àti kan ni lòsì kìí jẹ ìyá rẹ oṣù nìyún ló borí lu yẹ nìkan báyìí gbìn báyìí gbẹgbẹgbẹ. Mm, màá bẹ ọmọ bínú. he's a very strong boy. ẹ ọ̀rọ̀ ni. he was strong boy. àti inú yín ló ti sọ̀rọ̀. bóyá tabọ́ lẹ́nu mọ́tò ẹ̀kan yìí mo mm. gbé ah wow. Ah. ká máa gba kó jẹ́ pé kẹsẹ̀ bíi là ń bọ̀ gan mm. kó jẹ́ pé à ń lọ sí eh, bí à Kaduna ó lè wà lẹ́yìn ọkọ̀ bá. Ah bẹ̀sẹ̀ wọ̀ wọn. wilson lè dọ́ ẹ à wọ́n juwọ́ sí àní bí ọba ní nígbà tá bí bàtà tí ọba ń kó nílùú bẹ́ẹ̀ láti kó nílùú ibi láti kó ibi tá a eh, <laughs> ọmọ mi wilson gbọ́dọ̀ dán rẹ o. ó yẹ ká má bára wa yọ ah, ẹ mọ rọra o ìyá mẹ́jọ lẹ́ẹ̀kan ṣoṣo ẹ sì ń tẹ̀lé láyọ̀ ẹ ṣeun. Ah, ẹ ṣe àdúpẹ́ ẹ lè mọ bí n tẹ́ ṣe fún mi bó ṣe bó ṣe tó ẹ wò bí ṣe wọ́n rí o bí ẹ̀ bá ṣe lè kó délé tuntun ah, gbogbo nǹkan ni ọmọ yọ̀yàn lẹ́nu torí mo ti wá gbogbo nílé mọ́ bí tíṣà náà wà mo sì fẹ́ dáná fún bàbá ìkó tó dé torí bẹ́ẹ̀ ṣé ń wo ti fún lọ láyé òun ọ̀run ni ẹ ṣe mo dúpẹ́. bó ṣe máa ń rìn yẹn torí ó jẹ́ kí n rántí ìgbà táwa ṣẹ̀ṣẹ̀ kó débi. ẹ̀yin náà wọ́n ṣàánú ọmọ ọ̀sẹ̀ èèyàn bẹ́ẹ̀ bí ilé tuntun ṣe wọ́n ṣe ni kódà owó mọ́ fẹ́ ìlọ́wọ́ èèyàn ń gbà mí sẹ́pẹ́ ọ̀sẹ̀ mọ́ tún là á là á là á kó tó di pé bẹ̀rẹ̀ sí ní wọlé ni àmọ́ bó ní ṣe lo ilé. yọkàn sàtí má ti tẹ̀ mọ́lẹ̀ ẹ ṣe ẹ wá bí akínfẹ́ kan ṣe papọ̀ kó mọ́ dàbí kí mo tún dà yín láwọn torí kọ̀ǹdẹ́sàn tẹ̀wọ̀ yín gbọ́dọ̀ mọ́ darí yín láwọn. ẹ tún fẹ́ nǹkan mi. ẹ ẹ mọ̀ bóyá mo lè rí epo pupa epo pupa díẹ̀ táńsó báyìí táńsó tí nǹkan ta sọ́bẹ̀ tójú ẹ̀ bó ṣe ṣe tí ó fi ṣe rége. ẹ fẹ́ epo pupa. bẹ́ẹ̀ ni. ok màá bá yín gbé wá. ẹ mọ̀ bá ń gbé wá ẹ mọ̀ ẹ mọ̀ wulẹ̀ sí yọnu àti gbé wá fún mi ẹ jẹ́ ń gbà lọ nísìnyí. irú ẹ máa rè ṣe ẹ fẹ́ kó tó kó pọ̀ díẹ̀ rẹ. ẹ tó bá lè pọ̀ dáadáa yàtọ̀ àti ẹ̀lérí bíi lóbi oṣù kan sábà ká tó mọ gbogbo ojúlẹ̀ jáde tá a ti lè rí nǹkan rà ládùúgbò yìí ọ̀pẹ̀ díẹ̀ nǹkan gbélé tàbí ọ̀sẹ̀ mẹ́ta sá ní ọ̀bà pósù kan. bí five litres lẹ́nu afẹ́ nìyẹn. ike tí wọ́n wọ́n yò ọ̀bàjẹ́ lẹ́tọ̀ kọ̀bàjẹ́ tẹ́sẹ̀ ẹ bá ń gbé wá bọ̀ ẹ ṣe jẹ́ ìgbà dání ẹ má fìlà ẹ òwú ẹ ṣàṣàṣì ni ẹ ṣe ẹyẹ ẹgbẹ́ra ẹgbẹ́ra jìgìjìgì ìyá mẹ́jọ ẹsẹ̀ ọ̀tẹ̀lẹ̀ láyọ̀ ẹsẹ̀ mi o. jẹ tí ń dùn mọ̀ràn lẹ́nu yẹn mm. bẹ́ẹ̀ àbùkù sílẹ̀ ń jẹ tẹ́ ẹ̀ bá mọ̀ ah! lọ́nà o mo kan àbùkù lónìí lórí tẹ́ ń jẹ yìí. wo àbùkù tó kàn mí lórí oúnjẹ yìí lónìí ah! kí n tó rí i dá bí mo ṣe dá yìí onílọ́lọ́ kan tí n bá ká àbùkù mọ́ láyé yìí mo tún kí n lè ah! bẹ́ẹ̀ làbí ni o ẹ bá àwọn alábàágbé wa ni tí wọn fojú mi rí lónìí wọn ń win sí mi ọ̀pọ̀. láàrin wa àti àwọn tá a jọ ń gbélé ẹ̀yin kí ló fẹ́ fa gbogbo mẹ́sìn kí ló rí ah, lọ́dà yín tell me tell me exactly what's happening ṣé ọ̀ràn ni kéèyàn jẹ́ níbo èèyàn ni àbí kí ló dé tó fẹ́ máa gbé bùkátà tí wọ́n lé wa lórí. Ah, ah, babe wọn ò gbé bùkátà wọn lé wa lórí ó kàn ní pé kí n help wọn pẹ̀lú few things ni. nǹkan help wọn àbí. àárọ̀ yìí wọ́n wá gba ìsebẹ̀ lọ́wọ́ ẹ̀ kò pé wọ́n tún padà wá wọ́n láwọn fẹ́ noodles mú dẹ̀ mọ́ pò fún wọn kí n tó jáde lọ wọ́n gba detergent wọ́n tún wá gba toothpaste oh toothpaste tension ti dá padà. to be honest wọn ti dá padà àmọ́ paste egun ti yìí ti dé half already. so ká fún wọn ẹni tó ń sọ nìyẹn ká fún un sórí kan tó dénú lé yìí gbogbo nǹkan ló ní ṣe o òṣìṣẹ́ oṣù ni mí o mo dẹ̀ máa ń ṣiṣẹ́ seriously kí n tó rówó mi ni tó bá ń lò lọ báyìí báwo ni o ṣe ní tán kó tó di parí oṣù no seriously báwo ni o ṣe ní tán. babe. wàhálà náà kó sí wa lọ́rùn tó ò fura sódìgbà tó ń bá wa sọ pé ká san school fees ọmọ wọn kó tó mọ̀ bí wàhálà. ah babe calm down now wọ́n ṣe máa ní ká san school fees ọmọ maybe because they just moved in. má bá mi dáwọ́ ah. mi nù má bá mi dáwọ́ mi nù kò dùn mọ́ mi nù. má bínú má bínú. ọ̀rọ̀ táwọn wò lọ yìí alábọ́rùn ó ti fẹ́ máa dẹ̀wù lọ o. Ah. yes ó ti babe babe why is your daddy so angry was he angry before I came in. no. so why is he mad at me. you know. oh ó jẹ̀bi ó jẹ̀bi àìwíbẹ̀ ah, ah, àkúbẹ̀ ìwọ fúnra ẹ̀ àwọn ọ̀nà ní sùúrù débi pé wọn ò ní ní ìbéèrè nǹkan kejì tó ti júwèé tí wọ́n ti rà fún wọn. Mm-hmm. lẹ́nu rẹ̀ ó jẹ̀bi o mo jẹ̀bi àbí. wọ́n dìgbà mi ìwọ náà ìyẹn máa mojú ni ọ̀fẹ́ mojú ni. Mm. ẹ wá gbà mí àjàlá ta ń nà bẹ́ẹ̀ ni àjàlá ta ń nà ta ló dalẹ̀ ìbájá pé wọ́n fún mi lówó tí wọ́n fi dáná oúnjẹ lásìkò irú ìyún àṣẹlẹ̀ sí mi àbí gbogbo tá a bá fẹ́ nulẹ̀ tó ń ṣe fún wa ṣé ojú mi ò rìn torí lórí. sẹ́mi ò fowó lẹ̀ ni. ó filẹ̀. ṣé a gbàdúgbò ta ṣéǹjì tó jẹ́ pé bóyá nǹkan tá a rà ní ibi ọwọ́ ju tọ̀hún lọ nǹkan ni ò jẹ́ kówó bẹ́ẹ̀ ni kówó ní túmọ̀ níṣẹ́ fún ọ lówó rárá ni. àdúgbò ta a kò hmm. sì mọ̀ láàrin èmi àti ẹ wípé bí à ń jẹ gbèsè kiri náà láì kó ládùúgbò lọ. àbọ̀ ọmọ iye gbèsè tá a jẹ́ bẹ̀. Hmm, ṣé bọ́ọ̀ káwọn ọmọ kékeré ló lé adé bí. tí wọ́n bá mọ̀ fáwọn àbí pẹ́rẹ́ ah, ẹ̀sìn òsì ọmọ kì í ṣe èmi lẹ̀sìn òsì ẹ̀sìn tí ó ṣe ọ ò ní ìwòsàn. ní àsọtán. àsọtán nìyẹn. kò lásọtán dẹnu. ṣé mo parọ́ mọ́ ni. ìwo ni kíláàsì ìbàlọ́dún láti wábọ̀ tó tó tó ń nawọ́ sí pé àjẹgbèsè níbì kan sẹ́ni kankan bá ẹnìkan kan bá gbọ́ lọ́hùn tẹ́lẹ̀ nílé. ọrùn lọ lọ ó sì dọrùn ọsànwó lówó. ta ni ó gbà. àwọn tó jẹ lówó sóò gbọ́ pé bí bá kú tó bá jẹ gbèsè àwọn lówó gbà lọ́rùn kò sì ní í da. bọ́ mi àlùjánnà wà ọ̀run àpáàdì wà tọ́ba ẹgbẹ́ tí mo jẹ ló àpáàdì ọ̀run àpáàdì ló wà tẹ́mi wà lálùjánnà bó ní èrè gbà. wọ́n jọ gbé yín dìde ni o wọ́n ti ń pè ní gbèǹde àlùkìyámọ̀ ni. nínú fíìmù wo. sọ́jọ́ jì mí nílé ayé sọ́jọ́ jì mí nílé ayé. èmi mọ̀ pé ò lè wà àlùjánnà ni sánfọ́n ni àlùjánnà. ẹ̀mú kí àlùjánnà. <laughs> àwọn fíìmù ajílẹ̀ yẹn tẹ́ ń wo kalẹ̀ káàkiri àpáta. báàmù kí ló dé ọtẹjú mọ́ mi rororo bí o fúlà ìtẹ ọ̀sẹ́jú kí ló dé bọ́ ti jẹun. mi yóò ní. kò yóò lówó yìí. ẹlẹ́nu bí ẹnu pẹ́pẹ́ yẹ àbí ẹnu bí ẹnu yẹ ń yóò ní ń yóò ní ní yẹ kọ́lẹ̀kọ́ oúnjẹ. bàbá àpáta yẹ náà ti tóbi àdàbà jẹun kò fẹ́ yẹlé. kí ni gbé òkú fọmọ. bẹ́ẹ̀ni torí ọmọ náà kọ́ la ṣe ń ṣiṣẹ́ ni. mo ṣiṣẹ́ torí ara mi. torí ara rẹ. mọ́tò yìí ò dẹ̀ fact ẹ máa imagine ẹ wo oil ẹ bó ṣe jù. ẹ jẹ́ kí n wo kíní ẹsẹ̀ yẹn tó wù pé ó máa parí báyìí. ó lè tí kò àbí wọn náà wà. mẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ṣé máa tàn sọ́sílẹ̀ tí tàbá dé ìgboro pé aporó tí mo ní mo fẹ́ rà àti àwọn kíní jẹ̀dí tí ah, mo bá yọ kíní sọ́ọ̀kì ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o ẹ sábà. ẹ káàárọ̀ ẹ kú sí àná ẹ má bínú. kí ló sọkọ. ẹ wo mọ́tò yìí kò tiẹ̀ kò fún mi lára pé òun fẹ́ yọnu rárá you know alẹ́ àná mo kàn notice pé ó ń ṣe bákan bákan mo force ara mi gbé débi ni eh. gba tí màá dẹ̀ gbé mechanic sí díẹ̀ bọ́n ẹ ní wàhálà ẹ̀ pọ̀ díẹ̀ nìyẹn. Ah, nígbà tí tí wàá mọ̀ pé ọwọ́ rẹ̀ ń rí bákan bákan o ẹ̀ bá ti báàgì ẹ̀ máa ro giri yìí. ọkọ̀ yóò pé wọ́n wọlé lálẹ́ àná o tipá ti kúkù ní ẹ̀ fi wọlé ń gbà mú sí gẹ́tì. ẹ wàá lè fi ti kúkù náà tiẹ̀ máa lọ ẹ̀gbẹ́ ògiri ni. irú irú àárọ̀ yìí nìsín mi fẹ́ jáde báyìí nìsín. ẹ eh, lukú àbí kí la fẹ́ ṣe nìsín. èmi ò tiẹ̀ mọ̀ pé bó ṣe máa rí nìyẹn nígbà tí màá wọlé yẹn gan mo fọ́ sára mi drive wọlé ni ló fi rí báyìí tẹ́ mo mọ ìwọlé lẹ́nu kí tẹ́ mo kàn. àrùn ọwọ́ ló ní. tó ń sìn ni pé láì jẹ́ pé bóyá a sí ọkọ̀ yìí tán márúwá yóò ní bọ́ta. ẹ̀gbọ́n a tó gbà ó máa ṣe tán. ó máa ṣe díẹ̀ o torí nǹkan tá a fẹ́ ti lára ẹ̀ pọ̀. Mr Bright wàhálà ó wà díẹ̀ o Ah, wọ́n ní àwọn ò tí lè sọ gbé ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni. ẹ bọ kílẹ̀ yín náà fẹ́ ṣe tó pọ̀ tó yẹn. ebi náà ń sùn yẹn ń dìde. Ah, ọwọ́ yẹn ló ti bend hmm. so a máa tú ọwọ́ yẹn jáde láti change. ẹ o sì lè ti sẹ́yìn a lè ti. a kò lè lọ kó tu. ẹ bó musa fẹ́ ṣe ọ̀nà àbíjáde. ẹ fẹ́ jáde. ẹ alájáde báyìí ẹ̀rẹ̀ mi lùkọ̀ bá kẹ́ dúró dé àmì báwo. Ah. kí n dúró ká fi ṣe ọkọ̀ tiwọn tán kémi tó gbé àwọn èrò àárọ̀ fẹ́mi ń gbé lọ fi tẹ́ńkọ̀. ẹ já ṣe báyìí sá. tí òun lòun tí mo gbà tóun ṣe ẹ já lọ pa àwọn bọ́ìsì àwọn tí mo ń dúró sọ́dọ̀ ẹ tí wọ́n ń ní tipa wọn kú ṣiṣẹ́ kankan kí wọ́n bá gbé mọ́rú wá bọ́bẹ̀ ẹ lè máa lọ ibi tẹ́yìn lọ́ntì. oh good suggestion ìyẹn wà kí wọ́n gbé mọ́rúwá lórí ọkọ̀ kó fi bọ́sẹ̀ gbẹ̀lọ́. ọkọ̀ mélòó lára ẹ̀. Ah, ẹ bẹ di ẹ ríro ẹríro ẹríro. wọ́n bẹ̀ ń bí típà tí a máa ń jókòó tí a ń gbowó típà á tó kó wọn ni. tọ̀dọ̀ mi wọ́n gbé e sórí. a máa gbé e kọjá a máa gbé e kọjá ẹ pẹ̀lẹ́ ẹ àpáta ń kọ́ bẹ̀. ó wà bẹ̀ ó wà bẹ̀ àti mọ́mì ẹ̀ ẹjọ hmm? ṣé fóònù wà lọ́wọ́ yẹn fẹ́ pé bọ̀bọ̀ tó ń ta pàtì ẹ̀kẹ́lẹ̀ bí òbí akílẹ̀ sí i lọ sọ fún ìyá pàtàkì nulẹ̀ pé mo pé ọlọ́mọdé ká ara dání lórí ohun gbèsè ni pé mo sì wá ń ta sá. ó kàn wá ó wà perplex ah. ọlọ́run mi expected this is unexpected. ẹ pé àwọn èrò kan yóò àtọ́ ẹ pé wọ́n máa jí wọ́n máa jí wọ́n máa jí bọ́ta ni. lafafante lafafante. ẹyin ọmọ ìyá mi ẹyin ọmọ ìyá mi. ta ìyá ẹ̀ ọmọ ìyá mi wọ́n nú ayé ẹ̀ sáàsọ tààrà wa ẹ dákun ṣe rí good news kan mo wá sọ fún yín ṣe rí bẹ́ẹ̀ ṣe ń jókòó dá àwọn onítìpà àwọn tẹ́ ẹ̀ máa ń gbowó lọ́wọ́ wọn wọ́n lè má wà lónìí ọjọ́ ti rọ̀ ẹ máa dá àwọn gbogbo bóyá two hundred naira owó new site kò sówó new site kankan lẹ́nu iṣẹ́ kan ti wá dé onímọ̀ ní kí n wá sọ fún yín ẹ rí owó ń bẹ̀ wà láyé business wo ló sọ̀rọ̀ pa. gàwúrí gàwúrí náà ni ọjà àwọn haúsá owó ìsẹ́yìn nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ. ẹ ẹ náà mo ń sọ yìí ṣe rí tẹ ẹ bá fi lè sẹ́yìn pàṣẹ́ntéèjì kan ní yọ̀ọ̀bà dé ẹ fẹ́ mi ní five five hundred naira ẹnì kọ̀ọ̀kan. èlò gangan ló fẹ́ wá gan èlò gangan la fẹ́ lórí iṣẹ́ yẹn. ẹ ṣáàjì tó bá wù yín ni ẹ ṣáàjì bó bá ṣe wù yín ni olówó ni òṣìṣẹ́. iṣẹ́ wo gan la fẹ́ ṣe tẹ́ ń pariwo á ṣáàjì á ṣáàjì àti mọ̀ nǹkan táwọn ṣe lọ́ka máa ṣáàjì. iṣẹ́ káríà. káríà kí ni. ẹ káríà ṣe káríà láyé. kí ṣe káríà bẹ́ẹ̀ ẹ máa wá kan lọ takú ẹ kàn gbé kú ẹ gbé kan ntẹnikan lè gbé ni àmọ́ kó lè yọ owó wa. kakọ gbé maruwa ẹ kàn gbé kan. ẹ sí tí wàá ń sọ pé bẹ́ẹ̀ bá fẹ́ lọ́wọ́ fẹ́ wà tá a fẹ́ gbé márúwá hmm. ẹ má ebe sọ fún. kakọ gbé kò ti yẹn lọ. owó tí wọ́n máa ni wọ́n inú ilé wa ló dára lọ kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà ah, kàkùpé máa ro wa èyí ah, eh, kí ni wọ́n á ṣe. ọmọ ń jí bọ́ta ni. òtù ẹni kú òtù wà bí òtù lágbára yá o. àwọn ni ẹ dé. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàrọ̀. mẹ́kù ẹ dínà ẹ dínà ẹ dínà kí ló ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ please mọ́tò yìí ló kàn déédéé develop fault mi expect so wọ́n dẹ̀ fẹ́ move um, kẹ̀kẹ́ yìí wọ́n fẹ́ gbé yẹn kọjá so ẹ máa márùwá Oh márùwá ojú kẹ̀kẹ́ lọ ok wọ́n náà fẹ́ move márùwá yìí so ẹ máa bá mi gbé tricycle kọjá mọ́tò yìí. ẹ̀mí kan a máa gbé lè pàápàá kọjá wa lẹ́yìn ní ẹ̀dàkùn ọlọ́run ṣe nu sẹ́ẹ̀tì yín náà. Ah, òṣìṣẹ́ yẹn lé o. ẹ kò sí wèdè a máa gbé ẹ kò fa fifteen bay. ọ irú owó wo nìyẹn ẹ wẹ ẹ wọ thirty bay. thirty ẹ má ṣe ah, ah. Hmm. ṣé tásìbí pọ̀ ni ọmọ ah. bẹ́ẹ̀ ṣe dàgbé tọ̀nà sí ọ̀rọ̀ sẹ́yìn. èmi rò pé fẹ́ràn lówó lásán mi yóò rò pé. iye tí márùwá ń pa làwọn fi ń jọ̀jọ̀ ẹ̀. ọ̀rẹ́ mi ti fẹ́ràn owó jù èló márùwá ah. ń pa ẹgbàá twenty nine ká mójú kó kágbé ń tàgbé. ẹ̀bẹ̀ di Mr. Right, ọ̀rọ̀ ló dílẹ̀ tẹ̀ gbọ́n ẹ̀bọ̀n owó ọlọ́wọ́ bóyin láti rí. Um, we are families ṣe understand. mi ò tí situation kan tó ṣẹlẹ̀ èmi náà expect. ṣé káwọn máa lọ ni. ẹni ní sùúrù ọmọ ní sùúrù. oníṣẹ́ oṣù ni mí. mo dẹ̀ máa ń gbèsè tó owó mi ni. ṣe rí oníṣẹ́ ojúmọ́ lèmi náà ó tèmi náà ń pa. ẹjọ ẹ máa mú ten wá kí mi fi twenty kún. kí mú ten thousand wá kí mi twenty kún ká ká má bára ṣe ó ká má bára kájọ fífẹ́ káyé. Ó yẹ ká má bára ṣe, ó yẹ ká má bára wá yọ̀, ó yẹ ká lè máa bára jà kájọ takò tó ìyá fẹ́ máa ní kòtó máa ní kòtó máa ní kòtó. You're my neighbor, you're my friend, you're my first family. Kò ní kan ni mo ní, why creating enemy? kẹ̀kẹ́ o tún fẹ́ yá nǹkan ní ìkọ̀dẹ̀ tún gba ṣagídí o tún ti ṣubú. mi tí mò ń bá ṣeré mi. irú eré wo ni ṣé bẹ ṣe ṣeré lẹ́yìn nìyẹn. mo ṣì ń bá ṣeré mi mi tí tì lágbo eh? wọn á ti tó àforí gbálẹ̀ tẹ́lẹ̀ ń yọ ṣùrù. ẹ jẹ́ yọ ṣùrù orí ẹ lẹ̀jẹ̀ yẹn ti máa yọ ṣùrù kí n ṣọmọ tèmi lẹ̀jẹ̀ máa yọ ṣùrù lórí ẹ ò mọ̀rọ̀ sọ ẹnu ẹnu ẹnu ẹ fẹ́lẹ́ ẹnu ẹ fẹ́lẹ́ ẹnu ẹ fẹ́lẹ́ ẹnu ẹ fẹ́lẹ́ ṣé kí ló dé kí ló tẹ fọwọ́ gbọ́mọ lórí ẹ kí ló ṣe kí ló tẹ fi fọwọ́ gbọ́mọ lórí kí ló ṣe fún yín mọ́mí àpàtà ṣe bẹ́ẹ̀ tiẹ̀ béèrè pé kí ló ṣe. ẹ náà wọ́n béèrè pé kí ló ṣe kí nìkan tó ṣe gan tó fi ní pàǹfọ̀ ọgbọ́mọ lórí ṣé ẹ fẹ́ pa fún mi ni. ṣé ṣé o fẹ́ ṣe ni pé orúkọ ọmọ ní ìrọ̀rùn torí pé sì ń jà pàtà kó mọ forí rẹ̀ lágiri kó mọ fira lẹ̀ kí ló dé sọfẹ́ kò fẹ́ bọ lórí jẹ́ fún mi ni. bọ́mọ lórí jẹ́ bíi ti báwo kí la bá débi tàwa yìí ọmọ ṣe nǹkan mo dẹ̀ ń bá wí mo kọ tap ẹ̀ lórí ni ẹni mo gbá ọmọ lórí mo gìrì. ọ tap ẹ lórí ẹ bá ṣe ń tap ọmọ lórí ló ṣe ta o. ẹ̀wọ̀n lẹ̀ ń sọ lẹ́nu náà ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni pé ẹni mo fún yín o ẹ̀wọ̀n lẹ̀ fọmọ ibà ṣé mi wá fi tèmi ta káìtì ni àbí ẹ̀rọ ọmọ sọmọ ni. kìlọ̀ kìlọ̀ fìyà tàbí kìlọ̀ bí kìlọ̀ bí tẹ̀sẹ̀ ọmọ sọ yín làkọ̀làkọ̀ bí àpàtà bẹ́ẹ̀ ni bọ́sẹ̀ mọ kò sí wàhálà tó ti bọ́. yín náà. bẹ́ẹ̀ni. ọmọ yín tó ń hùwà bíi tout tó yẹ kẹ́ bá wí ẹ̀rí ọmọ tó wà well dressed báyìí tó clean báyìí tó ránṣẹ́ rí ẹ̀ ṣé bí wọ́n mú àjà gidijagun fẹ́ wá gbọ́ ọmọjà fún mi ẹ jọ̀ọ́ ẹ má kọ ọmọ mi ní hooliganism. tan tan ni gangan. ẹ má kọ ọmọ mi ní hooliganism. èwo ní jẹ́ báwọn èwo ní municipalities gbọ́dọ̀ ti rí ẹ ṣẹṣẹ bu ni balisi kò lè yé yín gbọ́dọ̀ kórìí ẹ ò ti o ṣe èmi náà èmi náà mọ fèbò náà mọ fèbò fọ̀rọ̀ sí. tí mo ti ṣe rẹ má yọ bíṣe o má yọ bíṣe tí mo sọ fún ọ kó má yọ ọ bá sọ. hooligans tó bí hooliganism wà lára ẹ ẹ má fi kọ́ ọmọ tèmi ní tí mo sọ nìyẹn tẹ́ ẹ bá gbóyìnbó débẹ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀. èmi tí mo lọ Center Point College ní ìgbòyìnbó mo rò pé nǹkan ń ṣe ọ. ọmọ rẹ̀ ó yàtọ̀ sómù baby baby turn around turn around. bọ́bọ̀ dà. bọ́bọ̀ rè. tẹ́lẹ̀ tó ti ṣáì. bọ́bọ̀ bọ́bọ̀ bọ́bọ̀. Ah, ó ti yé mi. bọ́bọ̀. Ah, ẹ rí nǹkan. ọ̀ mi gan jà. dẹ́ndẹ́ wẹ̀rù eléyìn irú eh, ẹ pẹ̀lẹ́. kí ló wí sẹ́mu gàsàn kó lélẹ̀ yìí. Hmm. mo ní sẹ́mu gàsàn tó ṣe mọ́ nà lọ wọ́n ṣe nílé wọn nù. Hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bọ́ ṣe nílé kó. kó o la etí ẹ̀ kó o lọ gbé táyà kọ̀ọ̀kan ni. Mm, táyà ni ìran yín máa ń yí kiri. tó bá sì ti jọ́ mi tírú ẹ̀ bá tún sẹ̀ mọ́ lọ́wọ́ tó bá ìdíná ọmọ mi wò tó bá kán lápá èmi gan kan wọ̀n rẹ lẹ́sẹ̀. ó dà yín bulẹ̀ ìjà yín jẹ́ yá. agric yàtọ̀ sí local ẹ lè kan ọmọ tèmi lẹ́sẹ̀. Ah, local. a ah, yàtọ̀ síra wa. baby you can go on plane. you can go on plane. gba eh, gba ṣe jẹ́ níyìn. lọ́ọ̀yà lọ gbé táyà kan lọ yí táyà dáre wrong mm. sense body. Mm. sincerely I was like kí ló ń ṣe woman yìí hello are you okay tó bá rí bó ṣe ń ṣe jàtijàti àfi bí ẹranko. jọ ṣé kẹ̀kẹ́ wilson náà ni ò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ah, òun ni o ó sún mi o in fact this time around she gave me a stern warning for my son to stay away from Hassan mo ní ṣó lè tó yẹn ni ọmọdé méjì ń ṣeré wọ́n dẹ̀ ní argument ṣojú bẹ́ẹ̀ lọ ni. ìyẹn náà dáa inú mi dùn pé irú ẹ̀ ti ẹ̀ ṣẹlẹ̀ ṣebí wọ́n ló máa ń support wọn fún every action, tó bá take tẹ́lẹ̀ now you can see ẹ ẹ kí la mọ̀ tí ó lè fàárù nǹkan tí woman ẹ̀ fi ń react bẹ́ẹ̀. ìwọ náà sọ bẹ́ẹ̀ kò yé mi o ṣé pé lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọmọ kékeré méjì kò yé mi. well um, èyí tó important ni pé ọmọ mi ni kí wọ́n tọ́jú this one she's saying "Uma máa gé ọmọ jẹ ó máa she's just being a stupid woman. i won't take that Oh, i won't take that. ó ṣeé ṣe kó jẹ́ um, òun àtọkọ misunderstanding ló ṣe what would she transfer aggression towards me? It won't transfer of aggression? kí n tèmi bẹ̀ tó wọn àtọkọ ẹ̀ bá ń jà kó fèsì ọkọ tó ń bá well mm, màá rí woman yẹn màá anyways um, babe wọ́n ló sọ fún mi pé kí n rán ẹ létí pé tó bá ti ń di next open day àwọn Wilson you would attend so his next open day is um, next Wednesday. ṣé wọ́n pè láti school. ẹ wọ́n kọ sínú report tó máa fún mi wálé everyday. oh shit kí ló dé. ìwọ ló láti lọ o. ah, ah. yes. Ladega. no Wednesday yẹn mo ní appointment kan láti office mo fẹ́ lọ attend meeting kan. kódà ládé kò dáa. lọ sí ilé tó bá ti dì mí màá lọ. ládé lọ àwọn àwọn bàbá kò ń bẹ̀ tán wá fún wọn di àwọn ọmọ wọn kò dáa o. wo má bínú. àwọn bàbá mi náà wà ń bẹ wọ ni kọ́kọ́ ló máa wà ń bẹ láti bàbá o àwọn bàbá mi náà wà ń bẹ tó kẹ́ ń pa ọmọ wọn kò dáa o ládé. o ti tó why were you quarreling with Apata. ẹbẹ di. sá. ẹbẹ di. sá. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá. ẹ kó sí àná. wà á nìyẹn o tí mo tún rí inú compound yìí ó strange o kí ló dé tí wọ́n ṣe ní márùá mọ́lẹ̀ báyìí. bàbá àpáta ni ó strange lójú yìí bó ṣe strange lójú tèmi náà nù wọ́n rà páàkì ọkọ̀ báyìí ní abá bẹ̀rẹ̀ sí so márùá lókun kí ló dé sí yóò fò lọ ni kí ló ṣẹlẹ̀ báwọn ti fẹ́ ṣe kà bóyá èdè bí wọ́n ṣe pàlẹ́ lẹ́nu báwo la ṣe máa wá tú ilé ìtú ọba. tú ẹ lè rí tù kọ́kọ́rọ́ ni wọ́n fi tì wọ́n tó tó ní. kò sí kí ẹ lọ́wọ́ yín ni. kí bó ṣe tì tẹ́lá ẹ̀ wọ́n sọ kọ́kọ́rọ́ ẹnu ni. army ah, security ládùúgbò ìdá so why is it. ẹ ti army security bọ ẹnu mi ò ká bàbá pàtà ọ̀rọ̀ àdúgbò ikọ bọ ẹnu mi ò ká bọ ìpa ẹbí bíi síbi mo sílẹ̀kùn mọ ọpá kẹ ọhún. báwo ni mo máa gbé mọ́tò kọjá sí ẹ lọ bóyá kẹ lọ bá wọn kẹ bá wọn sọ̀rọ̀ ẹ bẹ̀ wọ́n pé tó ẹ ti ṣe tán ẹ̀mí náà ẹ̀wọ̀n kójó tí ẹ̀mí kan wò pé àbẹ́ ìjáde mọ́ lónìí tẹ́lẹ̀ ni ẹ̀kẹ́ ìjáde lórí òfin náà rí bí fírì ara tí ẹ̀fí máa bímọ púpọ̀ rù tálíkà pẹ̀lú ọmọ púpọ̀ ilẹ̀ tí mọ́ ní ìsìn wọn jáde lọ ó lè tún máa wó ìyàwó ẹ̀ náà ilé èṣù bọ́ọ̀ láti jáde lọ bí iṣẹ́ báyìí olóòlè lọ́ọ̀bì kankan ìyá dúró sẹ́nu ọ̀nà bíi láì gbàrú dán. wọ́n dúdú tó lọ lè wálé. wow ó sì bọ̀dà. ah um, Mr. Aba ẹ káàárọ̀. ẹ káàárọ̀. mo fẹ́ jáde mo fẹ́ máa lọ ibiṣẹ́. ẹ máa lọ. lọ́mọ mi pé mo fẹ́ gbé mọ́tò mi jáde ní compound. ẹ ṣe kí wọ́n máa ń sí géètì ẹ lọ sí géètì ẹgbẹ́ ìyẹn máa lọ́ntì ó dà pé nǹkan tí mo sọ ẹ understand ẹ. oyè mi. kẹ̀kẹ́ yín ó wà lẹ́yìn um, vẹ́ẹ̀kù tèmi so mo dẹ̀ notice pé wọ́n chain ẹ̀ mọ́lẹ̀ mo fẹ́ kẹ́ bá mi um, move ẹ̀ kúrò kémi lè jáde. ó wọ́n gbà mí rẹ̀ sọ ọ̀bàjẹ́ eh. ni ọ̀bàjẹ́ ni ọ̀bàjẹ́ ni mo ti sí ìrìn ìmọ̀lẹ̀. ìyá ìyá ah, kò sí wàhálà ẹ bá mi uh, unlock padlock chain yẹn. kàlẹ́ bá yín ti sẹ́gbẹ̀ẹ́ kan. sẹ́gbẹ̀ẹ́ kan kẹ́yìn olè kọ́kọ́ fi kọ́ dáa bíjọ́ tí àìmọye ìgbà àkọ́lé ẹ̀yẹ kọ́kọ́ tí ti bàjẹ́ tó yẹ pé ẹ̀yin ò bí ó wà lẹ́yìn jáde ìyàtọ̀ sí nǹkan àṣẹjọ́ bẹ̀rẹ̀ wòye ni o nínú ilé ìlú àṣẹjọ́ ẹ wo àfihàn tẹ̀sẹ̀ kọ́kọ́ tẹ̀sẹ̀ kẹ́lẹ́ kọ́kọ́ kọ́kọ́ gbogbo tẹ ìyàwó yín bá ìyàwó mi fà ó àfi tí mo tẹ èyí tẹ́yìn náà ṣe ẹ wò ó you acting like this eh, Mr. Abba mo ń kánjú lọ síbi iṣẹ́ ẹgbẹ́ kìíní pangolo yín kúrò lẹ́yìn mọ́tò kí n jáde lọ làwọn sọ. ọ̀rọ̀ pangolo ní débi ní ìgbà ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n pàgẹ́ ẹ̀gbọ́n pàgẹ́ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ lẹ́nu ọ̀sán lẹ́nu ọ̀rọ̀ ọ̀sán lẹ́nu ni ètí mo ní kẹ́ ó pè é pangolo. ẹ má bínú ẹ wá lọ gbé márùn ayín kúrò mo fẹ́ jáde. èmi ò lè gbé. o mi ò lè gbé. n tẹ́ sọ fún mi ni pé fẹ́ bá mi fà á bì. onílé ọmọ táwọn ẹ̀dáwọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọmọ ilé ọjà ọmọ ilé ọjà onílé lèmi àlejò ni wọ̀ àbúrò àbí àwẹ̀ àlejò ni èyí lẹ́gbẹ̀ẹ́ fọwọ́ àlejò ni èmi. yóò rẹ àwọn ilé mi. ẹ má gbàgbé pé bá mi compound yìí. ẹ ẹ ṣe bẹ wárẹ́ǹtì ẹ ni. èmi ń sanwó ilé ẹ̀yin squat ni. èmi ń squat. yẹ yóò squat ayẹ. ìgbà tó ìgbà tó àwọn akọ sórí tí wọ́n bá ní káàró ẹjọ́ òun lé ọjà yìí ọmọ ẹ̀gbọ́n mi lónìí. so ẹ fẹ́ draw battle line yẹn. bẹ́ẹ̀ni. you wanna draw the battle line. mo fẹ́ jà. o fẹ́ draw battle line. mo fẹ́ jà. bàbá àpáta. bàbá àpáta. wàá rí mi wò bí o telling you that. Mr. Bent. Yeah. Mr. Bent. Yeah. Kò sí tó lè fi mí sí. Èmi. Kò sí tó lè fi mí sí. Ok. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà mo ní sàkọ́ta. Pàdé láì lọ́fọ̀ọ́. Orí tèmi ò kì í ṣẹ̀yìn. And I will show you gbogbo lórí ẹ̀ bàjẹ́ ọba jẹ bọ́ọ̀lù lórí ẹ̀ ọba jẹ bọ́ọ̀lù lórí ẹ̀ kó pa pa mi sàpàpà. èmi tí mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yíbo àti àwọn ẹ̀yìn méjèèjì mi èmi ni mo rẹ mo kún sínú kí n mọ́lẹ̀. wọ́n yẹ wàá ọ̀sẹ̀ kan ìlú lẹ́kùn rẹ̀ tẹ́ ẹ̀ fi lè gbọ́ tó kò sí yàrá yẹn tó lè tó lè tó lè bá mi rọ́ọ̀mọ́ rọ́ọ̀ta lọ́wọ́ bọ̀ àpáta. ṣé o ṣe kankan báyìí mo ń wò pé ọlọ́ba ń ra láìta. ó ká máa bára ṣe ó ká máa bára wá new garage new garage new garage kò ká lè máa bára jà kájọ fífẹ́ gbáyé. àbá àbánikọ́ńdá ó ti pè mí láàárọ̀ ìkẹ́ ó lóun ò nílé wá sí páàkì lẹ́ni o ó lóun fẹ́ fa wàhálà gan nílé ni o ó lóun fẹ́ bá wọn po wèrè busurutu burúkú lóun fẹ́ bá wọn po nílé lẹ́ni. àbá fẹ́ fa sùrùtù gbogbo tó bá ti ń fa sùrùtù bí gbà tí ọ̀sì lúdò ta ni o. kí lẹ fi ń ṣeré ẹ ọmọ tó máa ń pò ń gáràjì gan ni. wo àdúgbò tó ti ẹ̀ṣẹ̀ dé wọ́n ṣẹ̀ máa mọ̀ ẹ́ pé àwọn tọ́wèrè ni wọ́n ṣèyàn gbà. ẹ wo àbàfọ onímọ̀rúwa kí ló ṣẹlẹ̀ gan èwo ló forí burúkú látara rẹ̀ jókòó sí ibà ẹ̀ pèrè ẹ̀ wá rojọ́ ah, àǹtí ẹ má bínú bóyá kẹ́ ẹ sọ owó èèyàn kan tó kù ká máa lọ kò sí wàhálà ẹja lọ. nígbà nígbà nígbà nígbà. wá wá iṣu kí ló dé kò sáta ni ó jẹ yí rédíò pin. àmì iṣẹ́ ní ìpín ẹ mọ ibi tí mò ń lọ ni ibi tí mo tí mo ní appointment. ní garage one ní garage one. ẹ jẹ́ ká lọ jàre. ní garage one. ní garage lọ wá wá wá gbọ́ ọ̀mẹ́rin yẹn lọ bàbá ẹ wọlé ọjà. ta ló park máa ru àìlè yìí ṣé kò ní gbèrò ni. àfà mo rí ní jẹ́ bàbá nù ẹ̀yin kọ́ lẹ́rú bàbá ẹ̀yin kọ́. mọ́ ìlọ jẹ́rìí à. ẹ jòjè lójú kí ló fa gbọ́n mi sí omi ò tó èkúté àtolóńgbò ó yẹ kájọ ta ìyẹn lórí odò tó bá fún ẹ máa ní kòtó máa ní kòtó. máa ní kòtó you're my neighbor you're my friend you're my first family first family wọ́n nìkan ni mo ní why creating enemy. Oh. <laughs> ò dẹ̀ fẹ́ rí mímí why creating enemy oh why creating enemy yeah. ó yẹ ká máa bára ṣe. ẹ̀bẹ̀ dí ẹ̀bẹ̀ dí sá sá ah, kí ló ń ṣẹlẹ̀ náà wọ́ tí èéfì ṣe gba gbogbo inú ilé kan báyìí. kò yé èèyàn kankan soak everywhere soak everywhere wọ́n fẹ́ pa á sílé mo tilẹ̀ mọ́ ni mo tún kú kọ́. Ah, ó ti pọ̀ ju ó ti pọ̀ ju níbo ló ti ń wá báyìí. èmi ò mọ bẹ́ẹ̀ ni side by ni. ṣé inú kọ́mpáàdì náà ni. inú kọ́mpáàdì ah kọ́mpáàdì wa ni mo ti kọ́kọ́ wo gbogbo àrà ńlọmọ pé àbí wáyà mẹ́ẹ̀tì ni kí ló fẹ́ fa ru òfin báyìí ó ti pọ̀ jù o. Ah, everywhere soak everywhere every. akorede adekiri ó wọlé. kí ló fà tẹ́wọ́ sáfù ilẹ̀ ń jẹ́ àbí wítìrì. kí ni gbogbo ilé ìtòrí ọlọ́run. ẹ jókòó ta padà ògùn ẹ ń pàtẹ́wọ́ kí lè ń ṣe ewu lè ń ṣe tẹ́ ń ṣe pàpàpàpà. àbá ah. àbá jàre ẹsìkò sí wàhálà ẹwẹ ti fẹ́ pa àwa sínú ilé èéfín ti sókè everywhere a lè kú sínú ilé tẹgbọ má bómi paná wò. ọ̀rọ̀ ni kí ló fi ọ̀nù ẹja paná wò. kíni ah. ah, kíni ṣé kókò kẹlẹ́ mọ̀ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ni. kí ló dé gan. ṣó yé yín ṣá ṣé nǹkan tẹ́ ẹ sọ yìí ṣó yé yín ṣá. kí ló dé ẹ mọ̀ sí ẹ tí mo ṣe ẹ wo ẹ wo bí sẹ́rí ṣẹ́tẹ̀ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ oṣó ńlá ni òsódà yìí òsódà ńlá ni ẹsẹ̀ bíríkìlà àbí iṣẹ́ kápẹ́. òsódà ńlá ni à ẹ mọ iye owó tí mo ti sún ni. owó náà ń jóná. owó tí ẹ ná lágbàáyé gbogbo ẹni mo ti sún ọmọ ìyàwó kan ló gbé sẹ́fún mi. will you shut your, your crap shut your crap àwọn anulẹ̀ à lè sùn èyí fífẹ́ pa wá sí ilé everybody ti shock ẹ ló ń sun owó. ẹ ń sun ọmọ yahoo gbé sẹ́fún ọmọ yahoo kan ló gbé sẹ́fún pé màyé o orí ẹ ó ní káká o pé pé ọbẹ̀ tí kọ̀ kò fẹ́ sanwó tọ́lá ìsanwó lórí etí ọ̀pọ̀ sẹ́mi náà lọ. ẹni tó bẹ̀ yìí ṣe ọgọ́ ṣé bó rí yín pé ẹni tí ọba fún ni tọrùn ẹ láwò ẹ kí lẹ ẹ mọ iṣẹ́ yìí ṣe lẹẹsẹ fúnra yín lẹńgùn márùwá káàkiri ẹ wá wọ sóòdì ẹ jókòó tá a padà ògùn ẹ ń ṣe aṣojú ni kí n wá ọdí ni mo gbọ́dọ̀ wọ. Oh, ah, ṣé yóò ṣiṣẹ́ ni. ṣe ṣe you are giving him too much chance. ìyókù gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ ti bá ẹ ẹ ń sún ẹ. ṣé wà lẹ̀ ń wù ni ẹ náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣé wà lẹ̀ ń wù báyìí. mo ṣe wà tó dé bá rọ̀ ìgbọ́dọ̀ kó mi. Ah! so nǹkan tẹ fẹ́ nǹkan tẹ fẹ́ máa ṣe inú compound nù àti bàjẹ́ báyìí. ọlọ́run ló bàjẹ́ ọlọ́run ló bá wa bàjẹ́ ẹ̀ ń jó owó bó bá sì yẹ ẹ̀ máa tọrọ oúnjẹ jẹ. ẹ jẹ́ tó tó ìgbà ẹ̀ ṣe ẹ̀ ṣe for information ẹ ti ṣèjọba o ẹ ti ṣèjọba èyí ń sun owó. Nigerian currency ni wọ́n kú sínú náà tó ó yẹ kí ìjọba sùn ẹ̀ kọ́ tiẹ̀ mọ́lé ni. kí ló ṣẹlẹ̀ mo yáwó lọ́wọ́ ìjọba ni. kí ni ò ṣẹlẹ̀. lórí pé owó mi owó mi tí mo fẹ́ lò tí mo fẹ́ fi dóògùn mo sì fi dò ẹ̀wọ̀n wa ni. ọ̀tá ajé ni màá tẹ́ ẹ jọ̀wọ́ ná. yes kátó wí ká kàtà láìwí wàá máa lo tútà twitter tó tó tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kí ló tún kí ló tún mọ̀ sí. owó ni ẹ fi ń wá owó tẹ́ ẹ bá mọ̀ owó ni ẹ fi ń ṣẹ́ṣó tẹ́ ẹ bá mọ̀. ṣé ọjọ́ wo lọ́dún wọ́n ti lọ́ọ́ tààpù lọ́wọ́ wọ́n ti fi ewé ewé yẹn ẹ̀ pa náà. ẹbẹ di ẹpa akọni ẹ tila nkọwọ fẹẹkùn pàkì spẹs. pápá kìíní ní ọkọ yẹ. ìwọ ẹbẹ di ìwọ ń bomi sí iná o fẹ́ paná ẹ̀ sọ o ní kọ́ ẹ̀ paná ẹ̀ sọ ìwọ náà fẹ́ paná ẹ̀ sọ so ti yọ ní tó ṣe ń pò tí ẹ̀ bó wa o pàṣẹ ìjẹ́ mọ́ mi lọ́wọ́ wọn ò ní dí ògùn fún ọkọ̀ ṣiṣẹ́ mọ́. Ah! to hell to hell ìwọ ní kébì ká pàkì kìíní alápákà ni. pàkì kìíní tó gbé sí mi this rubbish èmi lálápákà wà á mọ tó máa ṣe ẹnu lé wà á padà mọ tó máa ṣe ẹnu lé. oògùn yóò ní ṣiṣẹ́. wọ́n pa mọ́ ẹ̀ṣọ́ ẹ̀ o kọ́ mi nínú lóde òde sọ́rọ́ ẹ̀dọ́ ọlọ́run mi lọ́wọ́ ah. who the hell are you kí ló fi rẹ̀ pè gan. owó ní ló. fẹ́ ṣoògùn owó nìyẹn. why creating enemy yẹ́ ó yẹ ká má bára ṣe. ìjọ fẹ́ yí díẹ̀. mi lè fún ẹ torí kẹ̀kẹ́ ló dájà lẹ̀ mi lè fún ẹ má gbé kẹ̀kẹ́ lọ àbọ̀ ìṣeré ẹ̀bẹ̀ ní Baba. <laughs> ẹ̀bẹ̀ ní Baba. ọjọ́ kan pẹ́ ló ga fún yín o. ìlú ló lè ní ọjà àwọn ẹ̀sọ́ pera wọn lóko. ọ ìlú wo ló lè. o. bọ́ ilẹ̀ sọ ń pera wọn ní ìsìn. àbáwọn ọmọ ẹni ò jẹ́ kẹ́ẹ̀kẹ́ rójúráyè tiwa. Ah, èmi ọmọ eh. kí mo fẹ́ fọmọ ṣe eh. ah, gbogbo ọmọ àti ti dó lóṣó àwọn ìyálà wa ń gbé èmi níbi ah. tí máa ń bẹ̀ wúlẹ̀ ní fẹ̀yìntì ẹ̀yin ọmọ ẹ lọ ah. pè ya yín wá. àwọn ìyá rẹ̀ gbé. àwọn ìyá ni o. <laughs> this man is a clown we'll see hello it's my boy <laughs> how are you how you doing i miss you you know how's your dad is he at home uh, what about your mom <sighs> yeah i miss you you know i got you some stuff it's inside my bag <laughs> high five hey guy how are you. How you doing now? What's your name? omi ń pe àpátápàrà lórúkọ ẹ tí mọ́mí àti dáadé ẹ sọ àbí oh i see uh, no problem uh, Wilson can we go inside let's go. eh àpáta. Uh, Ah, mélòó lọ kà síbẹ̀. mo ṣe ń kà lọ́wọ́ ni. méje ni o mọ́jọ lé o mọ́jọ lé o ah, iṣẹ́ mi ò dá nǹkan <laughs> sórí Fatima Fatima. ó ti pé o. ó ti pé ṣé o lè. kò lè. èmi ò dábàá lè àdúgbò àìdá ẹ̀ sọ sínú ẹ̀. àtàrí ńkọ́ ọya kà mẹ́rìnlá. ọya mẹ́rìnlá mọ́jọ lé mọ́jọ dín o. bàbá àpáta. bàbá àpáta ẹ wá gbọ́wọ́ yín abẹ́ mọ̀ ń ta àgbo sọ kò tí ì sùjú ọ̀dà tí ò bá tí ì sùjú fẹ́yìn ẹjọ́ mọ̀ yóò wọlé wá sùn ẹ sáwọn pé yóò lọ sùkúù lọ́la. ìyá pàtàkì ló tọmọ sí báyìí sí ẹsẹ ní kí n rán mọ́ ń sẹ́ni. bẹ́ẹ̀ sì mọ̀ pé ẹ̀ṣẹ̀ dáríjì ń léèwé ni o abẹ́ mọ̀ bẹ́ẹ̀ ẹjọ́ wọlé wá sùn. ṣé jẹ́ máa ń ṣèwà dáríjì ń léèwé yìí wà nílé rẹ̀ mọ̀ ní sẹ́mọ́. iṣẹ́ wo lẹ̀ ń rán ló àjìn mo fojú sísẹ́ ìlọ́wọ́ bá mi lèmi náà ṣe lè jẹ mo ṣe lè jèrè rẹ̀ báyò yóò náà fojú sí lọ́dọ̀ mi o. ó fojú sí kínni ẹ wo lọ́wọ́ yìí bẹ́ẹ̀ yìí ò ṣe kàwé tèmi náà ò kà ẹjọ́ mọ̀ yìí ò kàwé o ìwé ló ṣe kókó lọ́wọ́ yìí o oníkálukú ní tàfitàfità kọ́mọ rẹ̀ o kọ́mọ rẹ̀ ò kàwé o ẹjọ́ tó lọ o. ìyá pàtà ṣé mo iṣẹ́ ìṣègùn iṣẹ́ àbí iṣẹ́ ìṣègùn bẹ́ẹ̀ nísìn mo ti gbọ́ ó yá àpáta bọ́ bí wà lọ sùn. àpáta. Hmm. àpáta bọ́ kókókó fi kí nílẹ̀ jàre wá wùyẹ ẹ̀sùn kàfẹ́ tó wá wùyẹ wọlé wá sùn. kọ́mọ fi iṣẹ́ ìṣègùn jẹun àwọn yẹ́mkẹ́ mọ̀ jẹun mọ́ ni. etí mu kúkú kọ́ ní bẹ lára mi. Hmm? since we're talking about uh, extending the wings of uh, demand and supply, I would suggest we uh, get a spokesman. Kí tá bá ní spokesperson tó bá lọ sí àwọn rural area yìí, they will represent us well. Èmi ò bá ní kí n ṣe but uh, due to my uh, other job tí mo ń ṣe ìyẹn iṣẹ́ ìjọba tí à ń ṣe yẹn mi ò ní rí àyè to that extent. Then apart from that mo tún wò pé bóyá ká ní discount lórí àwọn product wa yẹn ká dẹ̀ tún ṣe bonanza àbí kí lẹ feel. Mr. Bright I can't hear you here that place is noisy serious noisy mo ò tiẹ̀ bọyín àtọ àwọn olóhùn pẹ̀lú bẹ́ẹ̀ ẹ lè control wọn níbẹ̀ yẹn ni that noise is too much o I don't think I can continue this meeting again so maybe we should do this some other time please. wọ́n pariwo ẹ̀mí ẹ jọ̀ọ́ ẹ fún mi ní a few seconds please few seconds please. bàbá àpáta dádì àpáta. Ah, bàbá ring kilo kí ló dé. mo ń ṣe meeting lọ́wọ́ náà kí ni gbogbo eléyìí náà. kí mọ̀ ṣe tèmi mú kọ́. Hmm, ẹ̀gún kan lọ́sàn-án ẹ̀gún kan lóru kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì náà. Please, please, please stop it, please. Please, ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ má bínú. So let's proceed, please. Sherry, aside the our discount àbí nǹkan tí mo kọ́kọ́ sọ yẹn, a the team àwọn advertisers tó máa ṣiṣẹ́ fún wa. Tá a bá ṣe roadwork, rally, cash a product uh, publicity mọ̀ táwọn èèyàn àwọn kan lè má ti mọ̀ pa àwọn product wa tá bá gbé lọ bá wọn tá ṣe àwọn rally yẹn we need DJ we need a truck you know, you know we need boys that can even share our flyers. sorry Mr. Bright mi ìgbọ́n nǹkan tẹ̀ ń sọ dáadáa ọ̀zárí nǹkan tó ń kàn yẹn kò jẹ́ kí n gbọ́ yín bí a kí a sọ meeting yẹn di some other time tẹ́lẹ̀ rẹ̀ bá ti dá. Bùnmi ẹ gbọ́ dáadáa bí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bóyá kémi tètè sọ gbogbo àwọn nǹkan tí mo fẹ́ sọ ìkíni round up because mi lè ráyè mọ́ and this meeting is so important. Mr. Bright àgbọ̀ kankan. ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹjọ́ ọlọ́run ò ní jẹ́ ká bá wèrè mi lé ẹjọ́ ẹ fún mi fi ayé yìí máa bàjẹ́ ni bàbá pàtàkì. tí wọn ti tí wọn ti ìyá bá ti ya ọ̀lẹ kò sígbà tó ọmọ ò ní yọ̀lẹ ní tí mo kọ́ ni mo ń ṣe ó wà gentleman, lára. gentleman gentleman ẹjọ́ nítorí ọlọ́run náà ẹjọ́ nítorí ọlọ́run náà ṣe fẹ́ bà láìfún mi jẹ́ ni. Jenny. láti ìgbà tí mo ti ń gún nǹkan mo ti ń lọ nǹkan bẹ́ẹ̀ náà náà lẹ́tí lẹ́tí ń súnfẹ́ tẹ́ ń súnfẹ́ tẹ́ ń súnfẹ́ kí ló ṣẹlẹ̀. mo wà ní mítìn nínú ilé bẹ́yẹn náà èdè ń disturb mi kò dáa náà. lálẹ́ ẹ̀ ń ṣe mítìn lálẹ́ yìí. mo wà ní zoom mítìn ni mo ṣe nínú ilé yẹn náà ẹ̀ ń ṣe mítìnì àwọn ẹlẹ́yẹ ẹ wo bí sẹ́rí tẹ bá káwọn àjẹ́ wá lé eré ọjọ́ ìbàlẹ̀ wà mí wọ́n sìnkú ni. ẹ̀yin lẹ máa sìnkú ẹ̀yin lẹ máa sìnkú mi mo nǹkan tẹ fi sẹ́nu tẹ ń sọ àdúró kan báyìí mo ní mò ń ṣe mítìn ẹ̀ ń gún gbá ẹ̀ ń lọ ẹ mo sọ pé pé mítìn ní ṣe wá jẹ́ lálóòrù báyìí lálẹ́ báyìí kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ ṣé kí n má ṣiṣẹ́ mọ́ ni tẹ́ bá ń ṣé mo mọ̀ ní lọ ni. ẹ jọ dáadé àpáta ṣé realize best state lè ṣé wọ́n kọ́ sí iwájú estate pé oníṣègùn ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ nínú ilé mọ́ ṣe ẹ̀kọ́ síbẹ̀. gbogbo tẹ̀ ó wà against the law kò dáa. bàbá wà against ó wà against ẹ̀ náà nù. o tó mi lè máa sún nǹkan o tó mi lè máa egungun egungun kò tẹ tù sí mi báyìí it's wrong. ṣé mo tọ̀ sọ́dọ̀ yín ni àfi wàhálà yìí ṣe akọ báyìí. mo fi jésù bẹ̀ yín o bí mo ṣe ń wọnú lé yẹn lọ hmm. ẹ jọ ẹ hold peace yẹn ẹ jẹ́ kékeré kó sins for today tí bá ti wọlé mo lọ ṣe meeting ẹ̀mí continue ẹni ẹni gbàjẹ́ lẹ́nu yẹn ọlọ́run ní lẹ́nu yẹn o i'm begging you right now i'm begging you right away. dádì àpáta mo lè gbọ́ tẹ́ ń pè mí ní eh, eh, baba ring road i don't like it. Mm. Wilson lórúkọ ọmọ mi I don't like it I don't want it. nígbà tí pé mi bàbá àpáta ni mi náà lè wò pé nígbà tá a ti sọmọ alápàtà ìgbòdo close mọ́ àpáta ring road àbí kẹ́ ẹ mọ jẹ́ ọmọ yẹn mọ jẹ́ ọjà. ọmọ yẹn á jẹ́ ọjà second ball tẹ bá máa bí kó jẹ́ ọjà ọlọ́run ó jù rè. kò ká máa bára ṣe é. máa bára jà kájọ fífẹ́ láyé. ó yẹ ká máa bára ṣe. ó yẹ ká máa bára wà. Ah, Fọláwẹ̀ where to. mo fẹ́ sáré jáde pẹ̀lú ọmọ rẹ̀ ni kakọ ah. walk around the estate. all right have a seat mo ní nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ. ṣé o sì. Hmm. ó wà very important I have to talk to you. okay. Um, sit down. Um, it's nothing much. Ṣorí nínú compound yìí, ibi tá a bá fi iyọ̀ ẹ̀ sí ni màá fẹ́ kó máa ṣomi sí. See, in this compound, ilé ni olúkálùkù wa gbà. Ọlọ́run adé pèsè ilé alárùbáríkà fáwa náà. I don't want you to have anything at all to do with our neighbors anything at all. sórí bọ́n ṣe wà yẹn wọn kì í ṣèyàn rí wọ́n dẹ̀ lè múyàn ṣe ọlọ́run evil incarnate ni wọ́n. ni dádì àti mọ́mí àpáta. exactly. ṣé ṣé mi pé èèyàn àti àwọn tẹ dárúkọ ń sìn tí ní àwọn iṣu kankan wá kí ni reason tẹ fi sọ wí kí èèyàn má bàyàn ṣe nílé ṣorí those couple àwọn náà jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ni illiteracy is a great disease that needs a great funeral ẹni téèyàn sá fún gidi ni wọn. mean for you to be using this kind of words, you know, <coughs> they must have done something terrible. Ìwọ náà mọ̀ pé mi ò kí ń wá ẹni mi. Mm-hmm. Bí wọ́n ṣe wà yẹn, ajá ń le kókó ni wọ́n. Ah ajá ńlé kòkó. mi ì dẹ̀ ní fẹ́ ká step lórí toes ara wa so kólúkálùkù ṣe tiẹ̀. you must be very wicked you know. very very. ẹ <sighs> kò sí problem nǹkan tí ẹ fẹ́ náà ni màá ṣe. thank you. at least uh, for you to àwọn ọ̀rọ̀ tẹ́ ń lò yìí ó heavy gan-an. That means they are, they are very, very wicked. You, you can say that again. Yeah, no problem. No, whatever the phone on All right. Let's, Let's be Let's go. Let's go. Yeah, very wicked. Mm. Hello. Good morning. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ṣé wà ókè? Àwa ah, ah. Ṣé mi lẹ́yìn lẹ́yìn náà ń gbé? Ẹ jọ ṣé kò sí? Ah, well, kó má bàa sí ni. Ẹ kó má bàa sí ni. Mo kàn rí wípé ojú yìí mi ò tí ì bójú yìí pàdé rí. Eh, that's true. Ọ̀dọ̀ Dádì Àpáta, ọkọ ẹ̀gbọ́n mi ni mo dé sí. Oh! Daddy Apata, àti mọ́mí Àpáta, right? Yeah. Anyway, um, èmi náà ṣe dènà compound in like few days back. Eh, ẹ̀gbọ́n mi ló ń gbé bíbá ní iwájú mẹ́. Ah, tí ẹ bá mind, orúkọ ti tèmi ni Fọláwẹ̀ Bright. What's your name? Um, my name is Shewa. Hmm. Yeah. Adeshewa, Abioluwasewa. Adeshewa. Adeshewa, what a lovely name. Thank oh. you. But um, ẹ jọ̀ọ́ ẹ má bínú, ṣẹ́yìn ò lọ bí iṣẹ́ ni? Ee, eh. mo ṣẹ̀ṣẹ̀ parí youth service mi ni. Oh. Ẹ bẹ́ẹ̀ ni. But um, mo ti ń sìnkì ọ̀ṣẹ́ kan. Very soon, màá bẹ̀rẹ̀. What do you do too? I'm in my final year. Hmm. Yeah. Kí lẹ study? mass communication. oh my god that's, that's beautiful torí ẹ̀ náà lọ̀rọ̀ ṣe dá ṣáká lẹ́nu <laughs> thank that's you. so beautiful. So can beautiful. I now? Can I? Uh, uh, oh, oh well well um, àtúnṣe màmá sọ̀rọ̀ dáadáa tí ẹ bá mind ṣé mo lè jọ̀rọ̀ ẹ̀yin. uncle kò necessary ẹ jọ. ẹ fẹ́ jọ̀rọ̀ ọkùnrin àbí. mi ní ìdọ̀rẹ́ kò necessary obìnrin lẹ́yìn ọkùnrin lẹ́mí. uncle ó ṣàárọ̀ ẹ jọ̀ọ́. ọ̀rẹ́ wa dẹ̀ máa make sense ní ilé yìí o èmi àti nìkan lọ dán nílé. ó dàbọ̀ sá ó dàbọ̀. tí o bá jẹ́ pé o jẹ́ obìnrin sẹ́wà tí ì bá ṣe pé o jẹ́ obìnrin ó ní nǹkan tẹ̀mí àti ọ̀bàjọ́ ògúnlẹ̀ lónìí ìwọ ló ń bá wọn ta tèmi jù tó bá lọ jẹ́ pé ọkùnrin ni ó bọ́ ṣe ló bá mi dán nǹkan tó dánwò ìwò èmi àti ọjọ́ mú nǹkan lẹ̀ lónìí àjọ tẹsẹ̀ bọ́kọ̀ ṣòkòtò kan náà lónìí èmi tí mo sọ bẹ́ẹ̀ fọ nira nù sí ìmú kí ló fẹ́ dà wá àbúrò wèrè ń pọ̀ wèrè tẹ́ tẹ́ tẹ́ tẹ́ alájọ gbélé kí ló dà wá àtàbúrò rẹ pọ̀ tí tẹ̀fíjọ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tẹ́jọ́ tẹ́jọ́ rìn kiri lórí tẹ̀sán yìí. ẹ má bínú sá nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi lọ sí supermarket mo lọ get our groceries To mo need adẹjọ pàdé níbẹ̀ mo dẹ̀ ní kí n dúró de ìgbà tó yẹ pé lẹ́kọ̀ọ́ náà la jọ ń bọ̀. káì káì ah irọ́ funfun báláwú irọ́ funfun ṣébí bẹ́ẹ̀ tí wọ́n bá ń parọ́ fún Obama kan ń parọ́ fún ìwọ tó ń parọ́ sámọ̀ kí irọ́ ló ń pa kẹ́ mọ̀ wo látàárọ̀ mo ti rí ní Johnson o òun àti níbi ọ̀dọ̀ bàbá ẹlẹ́ran òun àti wèrè òun tán ti jọra lọ bí àrè tí ìbá ṣe pé mú fóònù mi dání mo fẹ́ pè kó lè bá wọn kí mo rí nǹkan bí ìgbà tí mo ti mọ̀ pé yóò parọ́ ni. sori pé irọ́ ò ní ìtumọ̀ báyìí sori pé irọ́ rẹ ò fẹsẹ̀ múlẹ̀. kò rí àṣìyẹ dáadáa eléyìí eléyìí kọ́mọ jẹ́ òpin àti bẹ̀rẹ̀ ìwà àti ìfúláwẹ̀ tí n bá tó kófìrí yín àbí mo kàn jọ rí yín pọ̀ ah! oh! ìjọ náà lọ́mọ̀ pé ọ̀rẹ́ ọ̀tá mi ọ̀tá tèmi ni. of course ọ̀tá ni wá so what are you doing with her tell me ah. severally ni mo ti wọ́n lẹ ipe kó máa sùn síta rẹ pẹ̀ láwọn pípù yìí kí ló ń ṣe pẹ̀lú wọn. bọ́dà mi bọ́dà mi ṣe rí ọmọ ṣẹwà tí ẹ̀ ń sọ̀rọ̀ yìí she's different she is a total different person from. oh different indeed. ṣé o mọ̀ wọ́n jù wá lọ ni àwa aláṣà àmọ̀ wọn tẹ́lẹ̀ kó ìwọ tó dé mi ìwọ mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà àtọ́ mi fẹ́ kọ́ tí gbogbo àwọn ará àdúgbò tó máa padà gbọ́ ariwo àbámbẹ́ nìkan jà I don't want it and as for you eyín tí ajá fi ń bọ́ ọmọ ìṣeré òun ló fi ń gèjẹ o òun ló gbọ́ lẹ́nu mi yẹn. ìgò tí ì tú yìí náà ilé tú yìí ọmọ jẹ́jẹ́ lọ́mọdé yìí kò ń ṣọmọ ní jàgídíjàgùn. ẹ wo bàbá ọkọ mi ẹ wo nǹkan tẹ́gbọ́n yín sọ ó yé mi nǹkan tẹ̀yìn náà ń sọ is not far fetched àmọ́ á dákẹ́ gbọ́ràn sẹ́gbọ̀n yín lẹ́nu àmọ́ àwọn pípọ̀ yìí kẹ́yìn tó mọ̀ wọ́n and I don't want you to fall victim. ìwọ filẹ filẹ jẹ kó máa wá flimsy excuses for the sounds of one in thirty fún wọ́n let me just tell you something kọ́rọ̀ ẹ̀ tó le jù báyìí lọ màmí ni màá fẹjọ́ ẹ̀ sùn ah. tí ti sọ fún wọn tán ẹ̀yìn ìgbà yẹn máa mọ nǹkan tí màá ṣe fún ẹ ṣó ti gbọ́. Baboko. Baboko, ẹ wá jókòó. Ẹ wò, ọbẹ̀ tí bá lílé kì í jẹ, ìyá lílé kì í sè. Ẹgbọ́n yín náà ò fẹ́ kí báwọn ṣe. Ẹ̀yin disassociate yourself from those people, please ṣẹ́rí ọmọ ṣẹ̀wá yẹn ọmọ jẹ́jẹ́ lọmọ yẹn èmi láìka ọmọ yẹn náà mo láìka ẹ̀ mo ní pa fún yín o tọ̀rọ̀ ni mo sọ fún yín mo láìka mi mi lè rò pé anything lè wà tí ó máa jẹ́ kí n má bọ́mọ yẹn sọ̀rọ̀ mu tó ṣe mí náà mí náà àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló ṣe bọ̀dá mi ṣóun sì tún ṣe wọ́n. ẹ wo you're just looking for excuses to suit your own situation a ti ṣáájú yìí débi báyìí We know these people well. And your brother is saying no. So I think it should be a capital N-O. No! Ah. ah, oh girl. Eh? Well, with time, ṣá, everything ma wa okay. Amen. Enti tí mo sọ fún wọn níbi iṣẹ́ nìyẹn. Mo ní kàn tiẹ̀ máa fún mi leave lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n bá ní ẹ̀kẹ́ ṣe ní sùúrù iṣẹ́ pọ̀ tá a sì fẹ́ ṣe òun nìyẹn. Ah, Ṣèbí nítorí pé ẹ rí machinery ni. But ah babe ó dà pé mo fẹ́ tọ̀ ok ìtọ̀ ìsìn kò ń fún mi notice púpọ̀ a sáré máa bọ̀ mí bí kí n sáré tọ̀ náà ni kí n sáré tọ̀. èmi náà wẹ́ wọlé wá sùn jàre. Ah! ọmọ yẹn dẹ̀ jókòó sórí pelvic mi torí ọlọ́wọ́ ah! kúnbẹ̀ kúnbẹ̀ yẹ. Mm, ó dàbí pé. Ah, mo tó if ṣẹlẹ̀ hear me, I think it's time. I think it's time sir. all right. <laughs> Ah, kí you lè nù. You ẹ kì í kọra fi mí lẹ̀. ó ti yé mi ó ti ẹ kàn jókòó náà padà lọ jókòó kémi náà fi ah! get her. ìlẹ̀ jókòó tàbí contrast ọmọkẹ́ àwọn ọmọ contrast ọmọ fi mí. ìwọ ṣáà mi sínú ẹ̀mí sínú yà just take a deep breath. fi mí lẹ̀ ọmọ nǹkan tó máa ṣe. fi mí lẹ̀ ara ti ń kan mí. jókòó sí wa jókòó sí wa. fi mí lẹ̀ lọ mú kí mọ́tò orí ẹsẹ̀ mi ló jókòó sí kí mọ́tò kí mọ́tò. Ládé. Ah, yeah, yeah. Ah, Ládé. Ebedi. Ebed. Sir. Baba bed ah ẹ wo ẹ jọ mo need assistance ni please uh, yes um, um, ah Súnkẹ́ ìyàwó mi ló ń lébọ̀ lọ́wọ́ ó ń rọbí lọ́wọ́ ah, oríire nu ẹsẹ ọtẹlẹ láyọ̀ àmín àmín eh, so nǹkan tẹ máa ṣe fún mi sí ni pé ẹ bá mi ṣí gate um, kémi pé man yìí kó wá gbé kẹ̀kẹ́ jáde kémi lè gbéyàwó yìí máa lọ sí kò lè possible. kí ló dé. Ah, a lè f'oògùn sí i ẹ̀yin bàbá àpáta wọ́n ti ń gba kọ́kọ́rọ́ lọ́ọ̀ mi láti jẹta èmi ni wọ́n rí sí báyìí nísìnyí. wàyí. wọ́n ní mo máa ń ṣeré jáde mo ní lóòrù kí ni mò ń tà kí mò ń tà lóru wọ́n lè mọ bọ́ta kí sáà mọ̀ mú kọ́kọ́rọ́ tó bá ti gbé kíní wọn wọlé tán tilẹ̀kùn báyìí wọ́n mú kọ́kọ́rọ́ lọ ni ọwọ́ wọn ló wà. wọ́n tún gba kí gate sọ̀wọ́. wọ́n gbà sọ́wọ́. why is this man like this for his sake. Eh, ok eh, eh, ẹ wo mo ń bọ̀. ẹ bá wọn sọ́wọ́. mo ń bọ̀. dádì àpáta dádì àpáta ọmọ wo ni yan dadi àpáta please i need your assistant, please. ọmọ kọ́ àgbàlagbà ni. ẹ jọ ah eh, eh, eh, ẹ kalẹ̀. lálẹ́ ojú ń gba kí ló ṣẹlẹ̀. ẹ kalẹ̀ ẹ kalẹ̀ hmm. ìyàwó yín ló ń rọbí lọ́wọ́. ìyàwó tèmi. bẹ́ẹ̀ ni. àyìnkan ah, ah, kò sí o sì ṣe jẹun tán ni o ti fẹ́ sùn gan. ọbẹ̀ ní ẹlẹ́lẹ́ ní. no i mean my wife. ìyàwó tí ilẹ̀ ń pè ní dọ́dọ̀ mi. mo fẹ́ ṣe sọ fún wa lọ́jọ́ tẹ débi báyìí. ẹyin ah, ni ẹyí padà jọ́ra ẹni kò jọra wọn bẹ́ẹ̀. ẹ má bínú. ẹni bùkátà ni bùkátà ni mo gbé fún yín. ok ìyàwó mi ó ń rọbí mm. so mo fẹ́ gbé lọ sí hospital wọ́n wá lẹ́ẹ̀ tún ti mú kọ́kọ́rọ́ gate dání ẹ wá bá mi ṣe mo fẹ́ jáde. kì í sí gate lálẹ́ yìí níbi tí aago dé ní ìsìn kì í sí gate káwọn olè bá ti gbọ́ pamọ́ fẹ́ gbẹ̀bì kan tí wọ́n máa rọ̀ sí wa tí wọ́n wọnú ilé kí wọ́n gbé mọ́rú wa lọ tí wọ́n máa tẹ́ta mọ́rú wa sà. ẹ má máa ṣe báyìí ẹ má ẹgbẹ́ máa wà ní tiyín onímọ́tò gan wà nù kọ́ńpáàndì wọn ò gba kọ́kọ́rọ́ lọ́wọ́ mi pé títí yóò dá wọn ọkọ̀ three point zero tí wọn ò tí wọn kàn wọn balẹ̀ tí wọn lọ sùn ẹ̀yin onímọ̀rúwà lọ́kàn mi ò dílà mi ò dílà mi ò dílà ọ̀bàlẹ̀ ti bí ni àṣẹ́fẹ́ mi ni security. nígbà wàá jẹ́ security ṣe mo ti gba kí lọ rẹ̀. ebo tó ti sọ fún mi rí pé ẹ lè secure gbogbo àdúgbò kí ló lè tó yìí. ẹ kí ló yẹ ẹ ọ̀dà nígbà tí màá gbàṣẹ mi nǹkan tí gbàṣẹ mi lé ni mo gbà lé ni mo lé. ìyá ìfẹ́ bímọ ni. ẹ pé mo tó tó yìí o. Ah! ìyàwó mi fún ká iná wọn ló fẹ́ bímọ. ẹ wá rẹ bí lẹbẹ sunkún lórí pé ìyàwó ibẹ gbọn kí ló wà bẹ́ẹ̀ tí o ti bẹ kó ìjọ tá a bá pàtà èmi tiẹ̀ ti sùn lọ mo ti sùn lọ ìyá àpàtà bá pàtà tó báyìí ó kàn jí báyìí ni ah, mo ti bímọ o máa ní a ah, nígbà ò sígbà ò lẹ kò lé tó yìí o tẹ múra gẹgẹgẹgẹgẹ. inú ilé bá pàtàkì. adúlé ni. èmi ò lè bí tèmi bẹ́ẹ̀. ẹ lọ bí tọ̀dọ̀ yín náà bẹ́ẹ̀. ẹ lọ bí tẹ bá ti bí tẹ yọ fún wa. so ẹ ní sí géètì yege. ti máa sì kí n kú. ẹ yọ fún wa. máa tó sori bí iṣu yìí ẹ ní sí géètì àbí. ewu tó ń fi mi dá lára mi lé. damn damn damn i mean i'm deep shit. you see tini. see tini. help me now. mímí mi ì gbẹ̀bí mi ì kọ́sẹ̀ gbẹ̀bí parí wọ́n sì ti ti géètì ẹlẹ́sẹ̀ a lè gbé wọn gbẹ lẹ́sẹ̀. a tún lè gbẹ lẹ́sẹ̀. ẹ bọ̀ mo kọ́sẹ̀ yẹn díẹ̀ rí o onígbẹ̀bígbẹ̀bí bóyá ká lọ lónígbẹ̀bí mo mọ one finger two finger one cm two cm tó bá ti di five cm ọmọdé. ẹ wo so ẹ e, e ti ní lọ́fọ̀ pé fẹ́ wo private party ìyàwó mi nìyẹn. ẹ tún wá pre party ní sí private party. wáyé sí ẹ bẹ́ẹ̀ bí. God baby kí ló fa gbọ́n mi sí omi ò tó. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a bá lọ. ilé tán o condition le díẹ̀ o. condition le kí ló mú condition le. ẹyẹ ti mọ̀ọ́sẹ̀ sí rárá ẹ̀yin a lè wẹ̀ ń bóyá torí àdúgbò tá a dé yìí pé bóyá ẹ̀yin ti mọ̀ọ́wọ́ bẹ̀ nítorí tó jọ lójú tèmi nù. àdúgbò kan ní dàyín làmú ẹ mọ bí mo ṣe ń wò yín ọ̀rọ̀ yín dàbí ẹni tí ń ṣera rẹ̀ ó tún bá rẹ̀ dárò ẹ̀ ń ṣera yín ẹ̀ sì tún bára yín dárò. ẹ kí ló ẹ sì ní mi kí ni mo rí kí ni mi ò rí ẹjọ gbogbo àwọn kí ni àṣà táwọn bàbá wa fi lẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ìjọ wo lẹ́yìn ti ṣe gbẹ̀yìn. ìjọ wo ni mi ò ní ṣe sẹ́mi ah, ah, náà wàá dèdè rẹ̀ bí àgbọ̀ngàn ni ṣé ewé tí bá mi ń já kó tó di pé bá mi kú ṣé hmm. ewé ni bá wọn já mọ́ ni mo ń bá wọn jáwé wọ́n wá gbò bó ṣe wò mí tó bá dẹ́yìn kùlé ọ̀dọ̀ mi wọ́n kàn wọ́n kàn wí báyìí mo dẹ́ ìkùlé ó rí gbogbo ọ̀nà tí mo fi ń lọ ewé ni o mo fẹ́ gún ewé ni o mo fẹ́ gún eh, ọ̀sẹ̀ ni o mo fẹ́ ṣe nǹkan kan àbí kí ni ẹyọ kan tó kù tí ń tì mí kí ni màsínì tí màá fi ṣe káṣù bí tàwọn ọkọ̀ lóyún. ẹ bá síwájú alágbó ṣé ń tọrọ tán bá yín sọnù ẹ kẹ́ ẹ mọ̀ sí káṣù náà bá yín sọ ẹ kí ni eégún obìnrin po tí ẹ máa ń gbé ìjà òlẹ̀yìn ti gbégún gbẹ̀yìn. Eh, kí ni eégún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. eégún nìkan sí Ah, ẹ̀yin ó lọ bí a ah, ẹ̀yin ó lọ bá ẹ lọ sí fàájì ẹ ti eégún mọ́nu ilé ṣé ẹ rò pé inú eégún náà dùn sí. èyí eh, dúró ṣé téèyàn bá tiẹ̀ wá ṣe àṣálẹ́ àbí èèyàn lọ gbé eégún àbí èèyàn bọ eégún séèyàn ní í ṣe pẹ̀lú kó àfẹ́tì gbé sí ayé èèyàn ni. Ah, tó bá àfẹ́tì kò bá dà ó lè bá ayé èèyàn jẹ gan ni téèyàn èèyàn ó padà sí relegation division five. nítòótọ́. ẹ lọ ẹ ti wo bọ́ọ̀lù Portsmouth rí eh. èèyàn ẹ lọ tó jẹ́ pé àti padà wá báyìí yóò lè díẹ̀ ni bíbá tí yàn lọ division three nù. ẹ kẹ kẹ mọ bọ sí five gan kọlọ má jẹ kí klọọbù gan parẹ́ pátápátá. Ah, ẹ o lè o. a o lè ẹ àmọ́ tẹ bá ti gbé gùn tẹ bá gbé a ó dá mi lójú pé ọ̀nà báyìí bígbà tí àwọn Julius Berger lánàá ni gbogbo àwọn ilé tẹ́rìn tẹ́lẹ̀ oró sí oró ni tẹ bá gbọ́ oró sí oró ọ̀nà ó sẹ̀ wá bọ́ sí gbangba gangan ẹ̀yin fẹ́ gúnlẹ̀ ẹ̀ mú un tí ò yẹ ẹlẹ́yin fẹ́ ra mọ́ sí ni ẹ sọ̀rọ̀ ayé dọ̀kọ́ lóyún sanni kẹ́ máa tàgbò jèdí fáwọn èèyàn ni. ó dà olójú pé sọ̀rọ̀ pé tí yóò máa gbé egun yóò hmm. nà mí lówó kọ́ mọ́ jẹ́ pé màá tún lọ fi ìyàkúnyà ni tí máa kó àwọn èèyàn jọ tí mo gbé egun tí mo ṣe gbogbo ẹ̀ ṣé kìí ṣe pé bóyá pé ọ̀ ń tàn mí ó béèrè sí ni àbí ó kàn wá láti inú ẹ pé kì í ṣe bẹ́ẹ̀ yóò wọ́ọ̀kì. èmi mọ̀ pé tí ó ṣẹlẹ̀ gangan nù sódìgbà téèyàn bá béèrè sí ni èmi ń sọ kan fún yín ẹ sọ pé owó tẹ fẹ́ náà ní ìsinmi ilẹ̀ tún rò owó tá a fi sọdún fẹ́gun àbí owó tá a fi sọdún fẹ́gun. ẹ ló dá sí màtún lọ bẹ́ẹ̀ sí màtún lọ bẹ́ẹ̀ màtún náà náà ní ìsìn gbogbo àdúgbò tá a wà yìí ṣe eégún ṣe gbé ní gbogbo àdúgbò yìí sí ọ̀rọ̀ ọ̀sà. bọ̀dá kò sí nǹkan tí wọ́n mọ́dá láìsí nísìn níbo lẹ́gùn ti ṣe gbé wọ́n ń gbé kúrò lóògùn. ẹ̀sọ́ ọ̀nà gúúsì fún kínní ni àbí ọ̀nà kínní fún. èèyàn lè rán fàṣà sí fún ṣé bẹ́ẹ̀ yóò fàdúgbò alẹ́ gbẹ̀ni. gbogbo àwọn ògógóró tá a máa lò yóò mọ̀ mọ̀ fi sọ́dún gúnmọ̀ àmàlà jẹ́sí àbáwọn kínní ẹ̀ẹ́dẹ́sì àwọn náà lọ tí àbáláyé mọ ṣé ìwé gbogbo nǹkan táwọn bàbá wa fílẹ̀ ṣe ẹ̀yìn náà ò tún mọ̀ pa àwọn kankan dábẹ́. àwọn tí àbáláyé ti fi mọ eégún tí ọmọ tálẹ̀ gan níbi ọmọ tálẹ̀ di ọ̀sà ọmọ bí n ti yọ ọtí wúre àlèlò yóò mú mi. ṣé ẹ̀yin ẹ̀yin ògbórin ni tán sọ pé eégún wa mo sì lápò ẹ fún ẹ fún lẹ́nu kan fi sìrọ́ọ̀kì ni bàbá sìrọ́ọ̀kì gidi ni o tábà sàwámà ẹ mọ̀ mọ̀ lé mi jáde mo sì fẹ́ gbé àwọn èèyàn mọ̀ pé mo gbé fún bàbá mi jáde bàbá tọ́ sí ibẹ̀ nìyẹn tọ̀ sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìbísà ti rẹ̀ sí kó wáyé nínú ìdílé yìí tí ọ̀rọ̀ wa ò dàbí ejò tó kọjá lórí àpáta tí kò dẹ̀ ní ipa ó wá yẹ fún wa láti fi ọpẹ́ fún Ọlọ́run fún oore ńlá ṣe fún wa ẹ jẹ́ kí ẹnì kọ́kọ́ fún wa ní orin ọpẹ́ ká fi yan Ọlọ́run lógo. Lord. Hosanna. àwọn ìyànjú kékeré kan fún bàbá àti ìyá ọmọ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé kò ń ṣèwà tí èèyàn bá pa èèyàn tàbí tí èèyàn wà burúkú nìkan ni ó lè má jẹ́ kí èèyàn wọ ìjọba ọlọ́run tí ọlọ́run bá fún èèyàn ní ọmọ náà láti tọ́jú ẹ̀ téèyàn bá tọ́jú ọmọ kéèyàn tọ́jú wọn ó ṣeé ṣe kéèyàn má ìjọba ọ̀run tó bí bẹ́ẹ̀ ni wípé ọmọ ni ìní olúwa ọmọ inú sì yèrè rẹ̀ àti pé bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ ṣe rí tó ó yẹ fún wọn láti tọ́jú wọn ní pípé àti níyẹ ẹkún àti agbára láti ọmọ náà ọlọ́run yóò fi fún yín ẹ ẹ jẹ́ ká sọ fún náà gbé mọ́. àwọn mr abanikanda ẹ jọ níbi tá a bá dé yìí a máa wojú ara wa o ẹ kan you can see àwọn pásítọ̀ wa bẹ́ẹ̀ mò ń ṣèkómọ ọmọ mi lẹ́ni ẹ dẹ̀ ń ṣe irú nǹkan báyìí. ṣé kò wá di kan lọ́wọ́ ni. ó dira wọn lọ́wọ́. ṣé bàbá oníwà kílé ni ṣé bàbá oníwà wọlé ọmọ ẹ ni. bàbá gbọ́dọ̀ wá. ẹ jẹ́ káwọn pásítọ̀ lọ náà ṣé táwọn pásítọ̀ bá lọ àwọn àṣetìwá náà papọ̀ bẹ́ẹ̀ mi ti ráhùn bàbá mi lómi ṣé ká sọ ọmọ lẹ́gùn wálé ni.

àtolóńgbò ó yẹ kájọ eh, tako tó ìyẹn lọ. ọ̀gá ni wọ́n fún wa ní ọ̀dà kíkà wá báyìí wọ́n jẹ́ kó yé wa pé neighbor yín kan wà tó ń fún yín ní problem nínú ilé in fact inú mi dùn you came at the right time ṣẹlẹ̀ ń dáhùn sọ èṣù ni the devil's incarnate yes bó ṣe wà fúláàtì kejì yìí olóńgbé nínú same compound oh, ó ti sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́mọ mi lọ́rùn ó máa wùwà bíi pé òun nìkan ló dálé ayé fún he just act the way he wants ẹ ẹ má jẹ́ kí n tàn yín eléyìí tó fi jẹ́ kó sú mi débi tí mo fi pe ọ̀gá lánàá. ìkómọ tá a ṣe ń bíbà yìí lánàá tẹ bá rí bọ́n ṣe destructive ìkómọ yẹn wọ́n kó àwọn eléégún wá gbogbo àwọn pásítọ̀ àwọn ìkókó gan ẹgbàá ba ọmọ yẹn. what eh? can you imagine. Ah, ah. ah bó ṣe wà yẹn is a very stubborn man and I want you to handle him seriously. ó stubborn àbí. Yeah abá mi bẹ. o bẹ ta. o yẹ ká má bára ṣe. ẹ má ẹ má ẹ wo ẹ threatening ẹ ẹ gbé with iron hand. ó kọlà ó parí ó kúrú òun ló bí àpáta olòṣì ìyá máa jẹ pa kò yẹ ká lè máa bá ara jà kájọ ah, ah. fífẹ́. dadi wilson ẹkọ ọjọ́ mẹ́ta ọkọ yín kọ́. aláfíà ah, dúpẹ́ lọ́wọ́ náà ẹ̀ẹ́dẹ́kú ìnáwó ọjọ́ ṣé ẹ bínú pé ara yìí wà ẹ wo iṣẹ́ ni ẹ má bínú mo dé fẹ́ bí yín lọ́rọ̀ kan ẹ kó má wàá dàbí àyọnu sọ wọ́n ní ẹ fi ọlọ́pàá gbé láńlọ́ọ̀dù yín. láńlọ́ọ̀dù mi ẹ bẹ́ẹ̀ ni bá ṣe gbọ́ nìyẹn. èmi àti láńlẹ́dì mi ò ní ẹni ìṣù débi tá a máa máa fọlọ́pàá gbéra wa. Ah, ah, láńlẹ́dì yín báwo láńlọ́ọ̀dù yín ni mò ń sọ. àbí bàbá àpáta lẹ sọ. ẹ àwọn náà ni mò ń sọ. bàbá àpáta ò kì í ṣe láńlọ́ọ̀dù mi o ṣé òun ló sọ bẹ́ẹ̀ fún yín. Ah, nǹkan tí gbogbo wa rò bóyá wọ́n jẹ́ nìyẹn. àbúrò mi ni abanikanda lórúkọ Mm. ẹ pẹ̀lẹ́ sà <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ bẹ wo àbúrò mi ni ó kàn jẹ́ pé ìlú èbó ni wọ́n bí òun sí ibẹ̀ náà ni ó dàgbà sí so ti yé ọmọ ẹ̀gbọ́n mi ni so yé ẹ òun náà tó alọkọ sọhùn ó tún bímọ náà rẹpẹtẹ sọhùn léètò tó túmọ̀ sí pé tó bá yá wọ́n sì padà kán èmi àtàwọn ọmọ mi náà lọ ìlú èbó. <laughs> Ọlọ́run àṣẹ Ọlọ́run lé ìlú èbó. Mm. yes I have some siblings there. síbi oníkèé àbíkínẹ́. siblings wọ́n mi pa wọn láwọn àbúrò mi. ẹ ẹ pé láwọn àbúrò mi ó dà mọ̀ fáwọn yẹn náà lẹ́yìn ọbẹ̀. kí wàá fọ̀rọ̀ lẹ́sọ̀ wọ́n ní little constraint pẹ̀lú ibi tí wọ́n ń gbé ṣẹ̀dẹ̀ mọ̀ pé èèyàn ń lẹ́ni nínú sùn kó exactly mm. exactly. ibi tó open sílẹ̀ yẹn that other apartment. yes. mo rò pé káwọn máa wá put up síbẹ̀ yẹn. it's good it's good. Mm ló tiẹ̀ da hmm. tí ò ní í ṣe mí nìkan nínú compound nsìn because for a while nsìn ni caretaker yẹn ti ń try láti wá tenant síbẹ̀ but inú mi dùn pé ẹ máa darapọ̀ mọ́ wa báyìí àtúgbà hmm. wo tí ẹ máa kó wá nsìn. n eh, dèbí lọ́la èmi ò dèbí lọ́la títí alẹ́ ọ̀la ẹ̀rẹ̀ nǹkan gbogbo tí mo bá níwájú hmm, àbí ìjọ òun jímọ̀ náà. ọtún lánàá. is that not Friday. Uh, Jímọ̀ is Jímọ̀ ẹjọ́ eh, jímọ̀sá títí jímọ̀sá máa débi. kò sí wàhálà kò sí wàhálà a máa máa retí yín. <laughs> ọ̀dà kò sí wàhálà. that's very good i hope he's a very neat person because neatness is next to godliness. wọ́n ní ìtú. Eh, kí ni ń sọ wọ́n ní ìpèsè ní ìmọ́tótó. Ah, èmi náà dọ̀tí ya àìsàn <laughs> dọ̀tí èèyàn mímọ́ ni wá. ṣẹ̀ṣẹ̀ máa ń ṣe fàájì. Ah! onífàájì lẹ́yìn náà. <laughs> ẹran rẹ̀ gbé yìí ẹlẹ́ sẹ́gbọ́ sẹ́rí èmi eh. alẹ́ ni o ọ̀pẹ́ yìí ni o afàtọ̀ ni o mo mọ̀dá gbogbo rẹ̀ pọ̀ mọ́ra wọn ni. èwo làwọn ìtẹ́ ìdárúkọ ẹ̀ nínú òṣèlú wine champagne white wine you know. wine. yes you just have it on the rock. àwọn ní ọ̀dà alára o. Ah, okay um, ẹbẹdí ẹbẹdí ẹbùṣẹ àwọn tí wọn mọ̀ bá wa gbẹ́sẹ̀ uncle madam nìyẹn ìyẹn landlady wa. Oh, mo ń gbọ́ compensation náà. so àwọn náà máa mú sí báyìí he is our gate man. Ah, i'm a gate man. ah ẹ̀yin ni gate bi. ẹ bẹ̀rẹ̀. mr giwa is a storekeeper he has a shop in lawas village eh. èmi mò ń sọ géètì ẹ̀mí yín wà lọ́wọ́ mi. Eh, ṣé tá a bá ti dénú ilé akọni wa fún wọn ni. irọ́ security affairs ẹ màtí ìdẹ̀mí mm. tí wọ́n pọ̀ ẹ̀ṣẹ̀ mí tí wọ́n ní. Mm. gbogbo ẹ̀mú ti gbọ́ pé ńgbà wọn náà ti ń bọ̀ wọ́n ti sọ pọ̀tùnla eh. ẹ ṣé bẹ́ẹ̀ ẹ lọ́kọ̀. Eh, eh. mo fẹ́ ní mm, màá fẹ́ ní màá fẹ́ ní. èmi fẹ́ ní. so uh, mr akílẹ̀ porúkọ yẹn. mr afa abanikanda ikán ò lè mú abanikanda ó ah, tì kí ó ti rọ́ọ̀jù ẹ jẹ́ kẹ́mi kó máa pè ní abakiyari. abakilẹ̀ bẹ̀rẹ̀ ẹ jaba Kyari. akílódé bàbá ẹ má jẹ. lágbára Ọlọ́run àbá Kyari bẹ́ẹ̀ jẹ bẹ́ẹ̀ jẹ gbẹ̀yìn ayé yín. lẹ́yìn lọ́hùn kò sọ àlá ilé jẹnẹrétọ̀ ni o bọ̀ kò sọ ẹ̀mí ẹ̀mí máa kì kì kì kì kì kì kì. kì í ṣe ilé jẹnẹrétọ̀ kankan náà ni n gbé torí ilé jẹnẹrétọ̀ ó yàtọ̀ sí. kò sọ àlá kò sọ àlá àmọ́ very close. ẹ pẹ̀lẹ́ sà ọ̀nà olúwa lẹ ti wà ní. kí lẹ rí. ọwọ́ abẹ yìí ni mò ń wò. ẹ tèmi òun dùbúlẹ̀ báyìí tọ̀dọ̀ yín dúró lóòrò ni. ẹ bí a ṣe kọ́ ló yàtọ̀ ìgbà wọn fẹ́ kọlà mi wọ́n nà mí lóòrò ni a gbélé èbú ni a ti sẹ́yìn. alábẹ tóòsì mọ́mì yín tẹ́lẹ̀. irọ́ wa irọ́ wa. ọmọ lọ jẹ́ tóòsì mọ́mì yín kọ́mọ jẹ́ pé ó fẹ́ ó fẹ́ pa yín gangan tẹ́lẹ̀. kò pa mí o kò pa mí. adẹ́pọ̀ kọ̀ọ̀kan náà ló pa á pọ̀ nù. ìyá ń jẹ yín. ẹni mọ́tò. ìní ah, ohun tó gbogbo àwọn tó kàn mí nínú kọ̀ǹsáì. bẹ́ẹ̀ bí bàtà ara yín jẹ́ lọ́dọ̀ mi ni àbá kìí yára yín. mr abba ẹ fẹ́ lọ wo ibẹ̀ àbí. kò séwu jàre. bó ṣe jẹ́ nìyẹn o àbúrò ni ó jẹ́ sí màmá ẹni tó ní ibí báyìí so why tó ṣe máa ma pé ẹ landlord. Ah, gbogbo aládùúgbò bìlíìfì pé àwọn ni landlord yín o. ẹ wo ó ti ṣe kọjá yẹ gbogbo aládùúgbò náà ló kúkú gbọ́ nǹkan tó ṣe so. Um, ẹ ẹ bá má wàá ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé a kì í lọ sílé ẹjọ́ ká tún dọ̀rọ̀ ẹ̀ padà. mi ah, ní láti dọ̀rọ̀ pẹ̀lú woman I cannot be a friend to that kind of a man at all gbogbo ará àdúgbò náà gbọ́ ohun tó ṣe kó tó di pọ́n ọlọ́pàá gbé so ẹ jẹ́ kó wà ń bẹ̀ o. ẹ bá ẹ bá má ṣe bẹ́ẹ̀ ṣá. mo appreciate ẹ má bá mi kí ọkọ yín ṣe bọ ee broda mi. ẹ bá má ṣe. kò sí wàhálà kò sí wàhálà. so nìyẹn kọ́ lulẹ̀ ha ó ga o kò yẹ ká lè máa bára jà kájọ fífẹ́ gbàgbé. now as you can see ìgbà tí o ti ṣe oògùn mọ́tì ò sọ tẹ̀ mọ́ ni mo lè bílẹ̀ pé wọ́n lè máa lọ́sìn according to you so àti release yín. ẹ ṣe àwọn ní o. ẹ release mi wọ́n release mi Mr Bright èmi mọ̀ pé release mẹ́rin ló padà ló padà gbẹ̀yìn gbogbo rẹ̀ só Mr Bright ẹ jẹ́ o ẹ̀jẹ̀ lọ lélẹ̀ yìí nù o lórí ọ̀rọ̀ lé mi ẹ tì mí mọ́ sẹ́ẹ̀lì lórí ọ̀rọ̀ lé Mr. Abanikonda ṣé ilé yín ni ilé yẹn ni ilé àbúrò mi ni. is that your house ẹ sì ọ́fíìsà ṣe rí ilé tó ń sọ yìí tí láńlẹ́dì yẹn bá gbọ́ inú ẹ̀ ò lè dùn sí ṣé o fẹ́ pa ẹni ẹlẹ́ni láì tí kú ni what nonsense. ẹsẹ̀ bí fámìlì kan náà ni wọ́n. ẹ wá tiẹ̀ gbẹnu dáadáa àbẹ̀wò àbẹ̀wò làwọn kúrò ní tìǹà sẹ̀tọ̀ ga ní ìsìn kí ló dé gan. ẹ̀yin náà mọ̀nà sùúrù sórí ti fẹ́ bọ́lẹ̀ lọ́rùn yìí. please please please mind your speech please. wàá mú màá yín lọ sí ọ́fíìsì madam ẹ máa tẹ̀lé ọ́fíìsà yìí so ó máa fún ní bail bond ẹ máa sign. èwo ni ń jẹ́ báwọn. ẹ máa rí wọn á explain fún yín better so you can follow him. ẹ jẹ́ àmà lọ ọ̀tá bá débẹ̀ yẹn ẹ máa ṣe normal. kí lẹ rí normal kò yé mi náà àbí. ìjọba wò ẹ làkóyè wà bẹ́ẹ̀ wo ni rojà ìwo ni normal àìsàn èso òye mi owó tó bá jówó ni wọn ò lè rówó owó mi ò mú rówó dání omi ẹni fírì ní bẹ́ẹ̀lì. ọmọ àgbà ọmọ àgbà mi lẹ ọ mú kankan lọ́wọ́ rẹ. fírì wọn pe bẹ́ẹ̀lì. fírì ni wọn pe bẹ́ẹ̀lì. ẹ gbà dídá padà bíi ti bò ẹ ní sùúrù ẹ ní sùúrù a ní ẹ ní sùúrù ẹ mọ tí ó ṣẹlẹ̀ ẹ mọ tí ó ṣẹlẹ̀ ẹ mọ mú lọ ẹ mọ jẹun ẹ jọ one second mo fẹ́ fọlọ́run ọba bẹ̀yìn ayé òní sọ pé ẹsẹ̀ jèrè sẹ́yìn sí òsì ní sẹ́yìn bíi ti wù lọ́mọ ẹ dákun torí tọ́lọ́run kẹ́mi kan sáré lọ kí. fi fi fi wọn lẹ sọ lọ sáà mọ̀ pé ó ti ẹ̀rẹ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ wọn ẹni tí bíi tí mò ń sọ mo kàn fẹ́ sáré lọ wọ́wọ́ wá kí n sì padà àmọ́ ẹ mọ̀ tí wọ́n gbàgà. sàlá ò ń bọ̀ wá sí sẹ́tàn. fílì náà pẹ́ ni. Ah! free ni kí ni ṣé gbogbo kan free ní nàìjíríà ni. ẹsẹ̀ nàìjíríà yóò ẹ̀ lè lọ ẹ̀ lè lọ ẹ̀ lè lọ wa. ẹ má bínú pé mo fẹ́ gba táìmì díẹ̀ um, n tó ṣẹlẹ̀ ni pé ṣàmọ̀pẹ́yìn náà lè sọ wípé kí n ṣe fẹ́ nú yín kí n ṣe fẹ́ nú yín kí n ṣe fẹ́ nú yín mo dẹ̀ ti wá rẹ́dì láti ṣèfẹ́nu yín báyìí ẹ̀yin àgbàlagbà náà lè máa ń sọ wípé ohun tágbàlagbà rí tójú ẹ̀ fi jìn tọmọdé bá rí ojú àfọ̀ mo ṣe wá wò wípé ilé mọ ohun tẹ́ ẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wá rọwọ́ so mo need láti dance to your tune so right now mo ti fojú síta mo lè ti rí ọmọ alálùbáríkà tó jáde láti iléèrè tó níwà tútù ìwà pẹ̀lẹ́ short tẹ́ bá rí ọmọ yìí ẹ máa love ẹ. <laughs> that's a good one. Yeah. that's a good one. so um, gba tí èmi àti fiẹ́nsì mi tí àwọn parent ẹ̀ tó ti rí wọn pa ti ń ṣe wọléwọ̀de tó ti ń don be like kí n máa ṣe introduction you know ẹ mọ̀ kí ni mi ò fọ́ ọ̀sẹ̀ àwọn gan-an ọkọ̀ jù sí mi ni mo gba opportunity lélẹ́yìí kí n tètè wá sọ fún yín. àbúrò mi àdúrà àgbà. àmín sá. ọlọ́run á máa wà pẹ̀lú ẹ. you shall be blessed. amen. sórí tí o bá gun ẹṣin nínú mi o lè ever stumble. this is one of the best news ever tí mo gbọ́. most especially um, during what I really wished and prayed for for you. ìdẹ́kùn ìṣẹ́jọ́ mi náà mi ní fẹ́ kó iṣẹ́ ẹsẹ̀ gbé ni. I understand. Um, kí wàá ní next thing tá a máa ṣe báyìí. ẹ̀yin lẹ ti wà nínú géèmù yìí hmm. kí làwọn nǹkan tí ó yẹ kí n ṣe hmm? àwọn nǹkan tó yẹ kí n sọ eh, bá débẹ̀. ìyẹn ò tí ẹ ṣe nǹkan tó le ah, first and foremost a máa kọ́kọ́ sọ fún màmí náà ká kí ó yé wọn àwọn náà mọ àwọn táwọn máa invite bóyá ní ara àwọn family members or our friends okay. whoever okay. at least um, introduction ṣìlélẹ̀ mm-hmm. later la ṣe máa ṣe the proper wedding and the mm. engagement. yíyẹ yeah, náà ni àyà máa so um, ìgbà wo gbọ́ngàn làwọn family ìyàwó ẹ̀yẹn mú pé ká wá ṣe introduction. Um, in two weeks time wọ́n fún mi ní on the twenty-seven of this month. Yeah. is that not the last Saturday of the month. of course. oh ṣe máa wo nílọ́kù ah. mi ní anything mi ní anything for <laughs> me. ẹ wo ṣe ibi tí kẹ̀kẹ́ sọ̀rọ̀ ní ládẹ́kọ̀ọ́ ẹ hmm. ẹ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ níbẹ̀ sí ni because ẹ máa busy ah. ẹ lè sọ wípé à ẹ ń lọ sí kíní kan sí that means i'm so happy. <laughs> ṣé wàá rí àwọn fámìlì ìyàwó ẹ hmm. wọn máa mọ̀ pé ó lẹ́gbọ̀n kan àyàyàyà hmm. ah, máa jọ wọn lójú torí pé o tiẹ̀ rí lè ṣe nǹkan tínú mi dùn sí yẹn lásán I will shock you that day. yẹn ah, ah báwo ló ṣe máa lọ fẹ́ èèyàn lọ́dọ̀ àwọn yẹn I don't want you to to mingle with bad people. Yeah. These people are miscreants. miscreants. Bunch of illiterates. Yes. Yes. Nikompu. Yes. Oh, um, need there. Oh. Um, don't have to associate yourself with uh, with hula balloons. Yeah. Ah, ah. Scavengers. <laughs> well, um, ọkàn abalẹ̀. Àmín inú àdá <laughs> eh, inú mi dùn inú mi dùn ẹ ó yẹ kí n tiẹ̀ lè transfer owó kan sí ẹ̀ ń sìn pé kó fi relax ààrẹ kó mọ̀ ah! pé yes inú ẹ̀gbọ́n ẹ̀dùn sí nǹkan tó ṣe. <laughs> you won't stop being amazing. ẹ ṣe gan at least ọmọ yẹn gan mọ̀ pé ilé eré lòún bọ̀ tẹ bá ṣe nǹkan tẹ fẹ́ ṣe sí mi màá tún ṣọwọ́ sóhun náà kínú ẹ̀ lè dùn. <laughs> I'm telling you, I'm telling you. Yeah ẹ ṣe gọbọdá mi. kí ni gbogbo ilé yìí we've been staying here for over twenty years. Oh, ọ̀gá mi máa bínú john tọrọ náà ìyàwó yín náà ni mò ń bá sọ̀rọ̀ yìí ó darapọ̀ bísí ó ń ṣàwọn kọ̀ọ̀kan lọ́wọ́. bọ́ bàbá ọkọ mi ó yẹ kẹ́yìn náà ti lọ mọ irú ilé àwọn àná yẹn before today tí mo kébè là ń lọ lọ́jọ́ nǹkan tá a fẹ́ lọ ṣe ó yẹ kẹ́ ti lọ mọ ọbẹ̀ ilẹ̀ mo ṣeré ní ìlà ṣẹṣẹ màmá máa bèrè àdírẹ́sì. ó ti wàá sèmi torí ó tiẹ̀ tójú sèmi rìn táàrin rìn Ìbàdàn láàrin Èkó yìí ó tójú sèmi ah, ah. nígbà tí kì í ṣe pé ó ṣe fẹ́ lánàá. ẹ wo àǹtí ẹ bá mi ṣe kó fàìn lọ. ọ̀rẹ́ báwo ni. mo wà ókè bẹ́ẹ̀. àǹtí ẹ yìí fọ́nù gan ṣé mo mi àpáta. Ah, ó fọ́nù gan imagine kó máa bèrè ibi tó ń gbé rodo sí lọ́wọ́ mi. pé <laughs> ti wọ̀ ni kò jọ mi lójúmọ́ jà rẹ̀. bá ti ṣe pàjọ́ gbélé. abẹ́gi. Oh wọ́n wọ́n ṣáà ní kí wọ́n béèrè lọ́wọ́ ibi tó bá gbèrò sí bóyá o gbé sínú bọ́ọ̀sì ni mi ò mọ̀. tí wọ́n lè tí wọ́n lè jàre. sísì mi ìyá ọlọ́ba mi sọ fáwọn ọ̀rẹ́ ọkọ bẹ̀rẹ̀ pé kán má bínú pé wọ́n máa send address wa bẹ̀rẹ̀ sọ. ok sir. ọ̀nkú ẹ má bínú o address la ṣe ń dúró de reason ta ṣe ń pẹ́ nìyẹn wọ́n tó bá ti send address pé a máa máa lọ. ah no ẹ má wọrí ẹ má wọrí òun náà làwa náà ń dúró de. all right kò sí wàhálà ẹ ṣe gan okay. ẹ ṣẹlẹ̀ sí rí àwọn ọ̀rẹ́ mi tó wà wájú mi àwọn máa lè jọ. hello. yeah hello. Ah, báwo èwo ló ṣe ẹ mo ti forward address yẹn tẹ. yíyá mo rí i mo ti check ẹ sí yẹn. ẹ tẹ sí google map bẹ́ẹ̀ kó máa lead wa níwájú bọ̀dá mi a máa drive tẹ̀lé lẹ́yìn. ok ẹ kò sí problem màá wo google sí. ok ok kò sí problem. yeah ok ok address yẹn. ọ̀rọ̀ ó ti pop up ẹ kò sí problem. kò ṣe gan ó yẹ kó ti yé bẹ́ẹ̀ náà all right thank you very much. ṣé òun ò gbé lu ìtẹ́lẹ̀ ní tí òfin nìyẹn ẹ ṣe mọ̀ pé Google mọ̀ pé nígbà míì ó máa ó máa ń da ọwọ́ rú so ìyẹn jẹ́ ká máa tẹ̀lé mọ́tò yẹn. ẹ ṣáàjì àná ẹ ṣó tán. wọn ò lè bínú àwọn náà máa understand. Mm hi baby oh okay It's a. eh okay I'm ń all right darling i'll see you soon Oh ọ̀rẹ́ wọ́n ti dé àti kójú mi ti wà okay ẹ Am I? ọ̀ oh. wọ́n ti wà níta. èèyàn kàn fi kírun lọ ni èèyàn fi kírun wọn máa ná sọlọ sọlọ sọlọ sọlọ sọlọ sọlọ ìsọlọ ìsọlọ. béèyàn bá fẹ́ tọ́lọ́run bá fẹ́ yọ̀ǹda owó fún yàn èèyàn kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ látòrí kẹ̀kẹ́ onítáyà méjì o bó bá tún gbé pẹ́ẹ́lì èèyàn rà eré ilé táyà mẹ́ta àìkú gèrè amọ́tò àti ilé ọ̀gbọ́n. wọlé ẹ má wọlé ọyẹ má wọlé bọ̀ ẹ má wọlé bọ̀ ẹsùn tó wá dúdú àpá ti bá wọn náà àdúgbò ẹ̀rọ wọn ti dé o. ah. ẹ lọ́wọ́ ni ah, ẹ tún rí náà ní àbáyọ̀tún padà wá. ẹ gbà mí kẹ́ ojú mi wọ́n má tàn mí àbáwọn tá à ń bọ̀ wà bá rìn. alẹ́ ń bọ̀ wà bá. kúlẹ̀ wẹ̀ àwọn àna ẹ tó sọ pé kárabá rè tí wọ́n sọ fún mi pé kì í ṣe owó sí ẹ wàá ṣe síyàwó ẹ. bébì eh, bébì ẹ ní sùúrù ah, ẹ jẹ́ fi ẹ̀ṣin rojú ọ̀rọ̀ lókè fún wa bínú. mi ò lè ní sùúrù wàá padà sórí burúkú. kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ náà kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. Ah. Eh, eh, ah ẹ o. ẹ lẹ́sàrú rẹ̀ ẹ rẹ̀ ẹ dákun ẹ o ọkọ sì jọ ọjọ kọ nípa ẹyin ọkọ mi gbogbo. ẹ jọ ẹ wọ mr bright láti yá props ẹ gbọ́ àyè. o look like mọ́tò mr bright. mr bright kẹ. Eh. irọ́ mi. bọ̀dá mi bọ̀dá mi ẹ take it easy bọ̀dá mi ó rola náà o ó rola náà mo ń sọ fún yín ó rola náà o. bọ̀dá mi you no tell me shit you no tell me shit i no lórí owó mi. ẹ má bínú. you want to you want to mingle with Miss miscreants. Shoprite. mọ́mí sẹ́ pọ́n tó sọ. kí ni ìtumọ̀ ẹ̀mí ọgbọ́n. Eh, oh, oh. ó ní ọlọ́wà mikra. Ah. ó oh, mikra. kóró bèèrè ó dà kó ah. o mad inside. yọ ọpọlọ yìí ti lọ. my god yes abadi kanda mr mr mr abadi kanda mr bright so ìwọ ni mo mú bàbá. ẹ tọ́ ẹ ẹ lọ yípo ẹ lọ yípo ẹ lọ yípo ẹ lọ yípo. you are mad ma you are silly mr abadi kanda. mr bright adi apata. ẹ wo gbogbo ilé ìtajú ṣe láti jọ yìí gbogbo ilé ìtajú láti jọ yìí mo wọ yẹn o ṣé orí burúkú la ṣe jàre. àbí àbí àbí àbí àyíká lọ tọ́lẹ̀ kọ́. èmi wá ń pààlà tí máa fún ẹ ní àbúrò mi máa fi ìyá ẹ nà ẹ. ẹ fi mi nà bá mi kọ́ lọ́ọ́ bá mi sàjọ. bá mi kò nílò mama yà bẹ mi lójú your body go be wọtọwọtọ. wọtọwọtọ lé yìí mami wọtọwọtọ lé yìí mo rò pé gbà tó ń bọ̀ nílé àná ọ̀yá mm. fìlà tó rò fetí dáa dùn. ìbò ni wọ́n yá fìlà. ẹgbẹ́ gbé kejì tó. ìbá nínú lẹ́yìn. àwọn ìṣòkùn fọ́ọ̀tì ni fọ́ọ̀tì ni kẹ́ yọ kọ́ bẹ̀. fọ́ọ̀tì ni kẹ́ yọ fọ́ọ̀tì. ẹ bẹ́ẹ̀ mi sábà lójú yín lójú yín lójú yín ẹ bí màmí lójú yín ẹ bí màmí lójú yín.

no dey beef your neighbor landlord ati tenant who come be superior i'm ugly you handsome pẹ̀lẹ́ kelly handsome i get bad you no get though. all na still confusion all na still confusion. All I want us to do is to live in peace and harmony. Let us shun off the rift. Let us stop all the beef. You're not my enemy. gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti sú mi o i don't know what i have done wrong i don't know what the problem is. nínú ilé ṣe ni ọkọ ẹ̀gbọ́n mi máa ṣépè fún mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó tún máa lérí oògùn sí mi what did i do what is the problem i am tired i am tired. láàrin ẹ̀gbọ́n àti ẹ̀gbọ́n mi because sudden change ẹ̀gbọ́n mi náà sí mi mi ò lè sọ pé nǹkan báyìí ni mo ṣe fún it's terrible. why. I don't know like I, I can't even explain ó máa ń pressurize life mi débi pé kò tí ẹ fẹ́ kí nẹ́ẹ̀dì ti ṣe pẹ̀lú mọ́mí àti dáadáa àpáta èèyàn délé gba ìdùnnú tèmi kò ní títorí pé òkè mo fẹ́ kí n ṣe nǹkan tó ń fẹ́ kí kí máa make ara mi happy i mean baby. you my happiness baby. Uh, really really baby ó ti sú me náà but what i'm thinking is bóyá tó pé wọ́n rí mi nínú wọn ni if i leave and they don't find me i go away wọn ni máa ráyè fìtínà mi nínú ilé every time now i am tired by the time i leave the house for them and they don't get to know my whereabouts <sniffs> they won't know what is happening to my life so that's that's what I, really. you're going, I'm going to mount anywhere to Bama oh Yes. You see, as a matter of fact, Sherry Lowoy, nǹkan tí màá ṣe ilé kékeré kan gbà bí a two bedroom flat or something tá ti gbà àwọn méjì àjọ kúrò mi báyìí ká fún wọn lẹ̀ pẹ̀lú wàhálà wọn. I think that will be the best decision that's the Best. That's the best. Ọ̀tá máa ṣe nìyẹn. Ṣé gbọ́n sílẹ̀? Ọ̀hún sílẹ̀. O sure. <laughs> Thank you. Mm. Ó yẹ ká bá máa ń lọ gbogbo bí ẹ bá ń gbà. pé ọgbẹnu ẹ lọ mo ní ọgbẹnu ẹ lọ dákẹ́ sórí ìkọ̀ọ̀kan ní màá mú yín ngbà ń bá mú wọ̀ ìyá tán ní bọ̀ sórí ọmọ lẹ́yìn ọmọ ìyàwó ọmọ rẹ lẹ́yìn ìyàwó ọmọ ọmọ rẹ wọ́n rẹ ẹ̀rìn rẹ lékìrì lékìrì bí bá jẹ lékiri lékiri tán wọ́n tún wá mú jẹlé wọ́n wá yọ bá kan ọyọ bẹ́ẹ̀ rẹ dúró bẹ́ẹ̀ rẹ dúró jẹjẹ. àmì ah, àlàyé wà very scary. Ah, kékeré kan. ṣé ti wàá rí sí ọ̀rọ̀ ẹ̀yin àgbà wọ́n ní ọmọ burúkú ṣe é àna burúkú ni ah. ṣe é ní ṣírú ibẹ̀ yẹn ló yẹ kí Bọ́láwẹ̀ ti lọ ní àná lẹ́ni tó jẹ́ pé wọ́n tiẹ̀ tí ì fẹ́ ọmọ ẹ̀ rárá hmm. tó ti ń plan láti jẹ ara wa kó tún wá fi ẹ̀jẹ̀ ara wa step down. ẹ̀jẹ̀ ara tiẹ̀. Ah, tó bá wá fẹ́ ọmọ ẹ̀ kọ́ ó máa padà sọ wá di chicken and chips. ọlọ́run tiẹ̀ ní jẹ́ lẹ́dàá. àwa fi ẹ̀jẹ̀ wa ṣe wine lé lórí. Ah. Ah. revelation tó serious ni aláyè lágbára tó wà ní mo ṣe ń làágùn mo ń sá eré yìí ni mo ń sá eré yìí ni mo mà sáré títí màmá yìí máa rìn màá nì olè bí nìpẹ́ tó ń rìn bá ẹni tó ń sáré ó gbọ́ rí ó bá mi nìkan kó tún ka mi mọ́ kọ́nà màá nì lójú ẹ̀ wá ń tubí ló ń tubí ah, olúwa ṣàánú. ní ìyá yẹn náà téèyàn bá ti rójú ìyá yẹn náà èèyàn náà ti mọ̀ ṣe wá rárá nǹkan tí mò ń sọ ń gbà ẹni yẹn tí ah. gbogbo yín ò believe mi. kódà mi ì nídìí kéèyàn sọ fún mi mọ́ kí n tó mọ̀ ìpè àgbà kò gidi nìyá yìí èṣù oríta gidi ni téèyàn gbọdọ̀ jí pàdé láàárọ̀ kùtùkùtù ah mo ṣàlàyé ẹ̀ fún gbogbo yín kò sí ẹni tó rọ̀rọ̀ mi rògbà ẹ̀ ṣáà ní ẹ kí n fọmọ lọ́mọlẹ̀ kó lọ fẹ́yàwó tó bá ti fẹ́ fẹ́yàwó. ìwọ náà ò sọ kúnná tó fún mi tó yìí ò sọ tó yìí mi ò mọ̀ pé tó yìí. má mi ti ń bá sọ ńgbà iná tàbí ah. believe me tẹ́tí ń sọ páláṣejù ni mi pé kí n filẹ̀. Ah, ọ̀rọ̀ àṣejù kan lélẹ̀ èmi gan ti rélé ìfúnra. ẹ ẹ má mi as it eh? is ṣe mọ̀ pé àlàyé máa ń ṣe ah, ẹ kí la máa wá ṣe sílé ètò wa lẹ́yìn aláàtìṣe mi gbọ́dọ̀ máa ti ṣe ààrẹ díẹ̀ ọmọkùnrin yóò tó díẹ̀ ọmọbìnrin tèmi náà tó ní báyìí mo ti mo ti rí ní tí mo kẹsàn bàbá yóò di dandan kí n sún kí n sún tòbí mi kí n tún sún sókè sí torí eléyìí kọjá àbí kódà ò tẹgbẹ rọpẹ inú ilé yìí mọ́ Ọlọ́run ṣàánú mi kó bá mi jẹ́ kó yanjú ilé ẹ láyọ̀ àtàlàfẹ láìpẹ́ láì jìrọ̀ kíákíá kíá. Ọlọ́run bá ti pèsè kí ah! wọn ti parí sáìtì ah, èmi gan ti mọ ibi tí mo gbé dé dúró báyìí. máa jẹ́rán èèyàn ah like she's statement. ọmọ ṣe mi ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi o ọmọ ṣe mi ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi torí pé iṣu ọmọ bá jinná kò ṣojú ẹni mi o. mama ẹ kàrọ̀ ma. mo kíkí lọ́wọ́ ẹ̀ má kí n pa àìrọ ah, aláàárọ̀ yìí. mo ní ọmọ àfi kíkí pa mi túláàsì mi ìbá dáhùn òkú mi dáhùn wo aṣọ tó sáì sun sọ̀hún mo fẹ́ ṣaṣọ nǹkan ah. ṣọ lọ́wọ́ ni mo ní kó ń ṣaṣọ ni mo fi wá sọ fún àyè eh, ah, pọ̀ rẹpẹtẹ àyè ṣì ní lọ́wọ́ òkè yìí bẹ́ẹ̀ bá ní nísàlẹ̀ yìí bẹ́ẹ̀ bá máa ṣaṣọ àyè wà èmi náà ṣẹ̀bẹ̀rẹ̀ sí fọṣọ ni. ọ̀gbọ́n débẹ̀ ni bọ́yẹ kí n sa sísè bẹ́ẹ̀ ibi ẹ̀tọ́ mi ṣaṣọ sí ni kó o tún aṣọ rẹ̀ mọ́wájú kó sùn sọ́run fẹ́ sáṣọ. Eh, màmá eh, ẹ eh, ní sùúrù mà ẹ ní sùúrù tó ráṣọ ọjà lẹ́yìn gbé wọ aṣọ ọjà tèmi dẹ̀ ti fà ya. ọmọ pé àyè yín ni ọ̀hún yẹn ǹhàn yín láàyè tèmi só ti yẹ ọ ọyá sun aṣọ rẹ bọ́ọ̀bá sun lẹ́rọ̀ yóò dèjè o. ewo ni tààlà tẹ́ ń fi sí pa àjọ ń ṣaṣọ bébí okùn rèé bó ti ẹjọ́ mọ̀ mí náà ló ti ẹ̀ta àṣà sọ pé rárá kẹ́ má ṣaṣọ ṣùgbọ́n okùn rèé ayé ṣì wà rẹpẹtẹ èmi sátèmi síbí ẹ̀yin náà ẹ bọ́ sápọ̀ ọ̀hún kẹ́ sátọ̀dọ̀ yín náà kò sí ohun tó lé ń bẹ̀ òun náà sì ni ló lọ sísàlẹ̀ yìí. àní ìbúra débẹ̀ ni kọ́ mi yóò lókun ọ̀tọ́mọ rẹ̀ ta. kún mi wà ń bẹ̀ ni. ẹ máa bí mi léèrè ó ní ọmọ àbí ó dàbí ẹni kọ̀ọ̀kan bí mo ṣe jẹ́ ní olé ilé mi ilé tábúrò ẹni bá àjíyàn ṣùgbọ́n ẹ bá wa ń bí ni màmá. a sọ pé bẹ́ẹ̀ kọ́ alẹ́ bá mi àtàwọn ọmọ mi ń bí ni. nígbà mo wá bọ̀ ń bí yìí ń kọ́ àti gbọ́rọ̀ yìí pé wà àtọmọ rẹ̀ gbọ́ àkànfẹ́ sọ̀rọ̀ ni ṣùgbọ́n wọ́n sọ fún yín wọ́n fi yé yín wípé èyí mú ìjà kẹlọ hmm. pẹ̀lú burú sí. èmi àwọn ò burú màmá bó ṣe rí bí tó lè rìn kẹ burú dé èmi ò sọ pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ọlọ́run lọ̀gá gbogbo wa ọlọ́run lọ̀gá gbogbo wa o ẹ ṣe sùúrù o ẹ sinmi ẹ̀dọ̀ o màmá. ọlọ́wọ̀n ní jẹ́ ẹyin nìyẹn èṣù tó ṣù gbénu yín màmá. bọ́bá wù mí bínú ṣe bí mi wù mí mo lè ka òkùn ìfi náà sí. lókun tàbí ń ṣaṣọ ọ̀rọ̀ yìí àbí mi máma ẹ máa ń ṣaṣọ mi lóòótọ́ aláma oh, ah. ẹ máa ń ka lóòótọ́. Ah, ah, mo fà yín lọ́nà lọ́wọ́ ẹ ṣe gbọ́ ṣe wù yín ẹ ṣe bá ṣe wù ìyá èṣù tẹ́ṣù ń gbẹ́nu wọn ẹ ṣe bá ṣe ọmọ mi òkú nípa kú òǹbí ìyá ìyá ìyá èṣù gbogbo tiwọn lẹ́yìn èṣù ni ọlọ́run á ṣàánú ọmọ mi á kò bí láyọ̀. èmi àti Lukman àbúrò yín a ti jọ sọ̀rọ̀ yín ṣé kò ṣàlàyé fún yín ni. ẹ ó ṣàlàyé fún mi tẹ́jọ́ sọ ó wù mí náà ohun mi kó bọ́ sí mi lọ́wọ́. torí mo fẹ́ kó jẹ́ pẹ̀yìn lẹ máa di german gbogbo àwọn kẹ̀kẹ́ napep so torí náà a máa ní láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ẹ̀sìn. ẹ Lukman sọ pé ó ní àwọn iléeṣẹ́ kan ń bọ̀ wá sórílẹ̀-èdè wa yìí wípé kẹ̀kẹ́ eh, mọ́rúwá náà ń ṣe wípé wọ́n wá ń fẹ́ aṣojú tó jẹ́ pé ó jẹ́ pé ìdí kẹ̀kẹ́ gúngún lòún wà tó jẹ́ pé ó tún wá ní wípé èyí wọn mọ̀ jẹ́ eh, kíní fún mi náà láti lè jẹ alága àwọn ní márúwá àánú mi dùn láti gbọ́ àánú mi dùn láti gbọ́ pé èmi ọmọ bá wọn iléeṣẹ́ òkè ṣe màá tún wá mọ̀ sí sí àmàna àwọn onímárúwá àà ta ni ó wà nínú nǹkan bá ń tí ó lóun fẹ́. ṣé wàá mọ nǹkan tó wá ṣẹlẹ̀ hmm. sí ni pé láti ṣe gbogbo processing yẹn ò kì í ṣe problem hmm. ṣùgbọ́n ibì kan ṣoṣo tí problem yẹn wà hmm. òun náà ni àti dé òkè o ìyẹn tó jẹ́ um, chairman commissioner of transportation ṣùgbọ́n ká tó rí wọn a ní láti rí sẹ́kẹ́tìrì wọn bẹ́ẹ̀ ni. èmi gbogbo àwọn tẹ́ ẹ dákọ àti kọmíṣánná àti àwọn tẹ́ ẹ dákọ ẹ máa mi ọmọ kankan nínú wọn o. ẹ má wọrí ṣe bóbìnrin lèmi hmm. ah, ah. èmi mọ bí mo ṣe máa rin gbogbo orin yẹn tó fi máa tó fi máa bọ́ sí. kò sí wàhálà èmi ti fọwọ́ sí i. ẹ wá àtẹ̀yìn bá ti mọ bẹ́ẹ̀ sì rí wọn ìbọn ni yókù bá dé. Hmm. ẹ wá ní sùúrù tó bá ti wá dùn tán hmm. ẹ má gbàgbé mi o. ògúnrè ń lè gbàgbé yín. ó fòkún búra. Ah, sọ sí eyín síbẹ̀ mm. ẹ ti mọ bẹ́ẹ̀ yóò ṣe rí wọn. kò sí wàhálà máa ń rí gbogbo wọn. tó bá ti jẹ́ pé bóyá ẹ fẹ́ kémi àti ìjọ lọ náà kò sí wàhálà. àjọmọdé bẹ́ẹ̀ náà ni. kò sí wàhálà ní gbogbo gbogbo gbogbo náà kí gbogbo ẹ̀ lè bá a dùn náà ni. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló fẹ́ kún tuntun yìí. ó máa tọ́jú sóyún a máa ṣe ń bí ni màá nìyẹn. èmi gbọ́ ti bẹ̀rẹ̀ títí títí gbogbo èsì tó ń fún mi ní mi ìfẹ́ gbé nǹkan tó máa ga jù yín lọ mi ìfẹ́ gbé kàn yín láyà gbogbo ohun tó ń fún mi nìyẹn ẹkún ìṣáá ni ẹkún ìṣáá ni ẹkú tó wá ń sun ọ̀ngàn tí wàá fẹ́ dé àkọ́mí sẹ́mi gan náà lára. ẹ wo ẹ wo bíbá ẹ mi ò láìkí nǹkan tẹ́ ń ṣe yìí o nǹkan tó bá ń ṣẹlẹ̀ gangan ni kí ẹ lanu kẹ́ sọ fún wa ah, ẹ mọ̀ pé màá mi tó wà wájú yín wọn lọ́kàn mi ò dẹ̀ fẹ́ nǹkan tó máa affect health wọn and even you ẹkún tẹ̀ ń sun yìí kò kò kò ṣe àǹfààní kankan lára yín ó kàn wá máa damage nǹkan nínú àgọ́ ara yín ni so tell us what is the problem then our solution si. ẹ wò èmi ò mọ nǹkan tó dé tọ́lọ́ ṣe tó tó yìí fún mi torí mi ìmẹ̀ṣẹ́ tí mo ṣe náà àbí báwo ni ọmọ kékeré ṣe ní ráìsàn báyìí kò yé mi. ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ mà. yes ma. result test ta carry out fọmọ yín ti jáde. ok ok kí wàá lè ṣe. chronic asthma ló ṣe ọmọ yín. yé. chronic asthma. ẹ wò dókítà ẹ jọ̀wọ́ fẹ́ bẹ́ẹ̀ ilé ẹ̀bẹ̀ kọ̀ọ̀kan tó kàn ṣe náà bó bá ṣe rí gbogbo ní kẹ́ ṣe sọ ẹ má fún òyìnbó bá wa sọ̀rọ̀ lọ títí o ṣe rí gbogbo àwọn terms medical terms yẹn ẹ má gbé wa rárá layman's language ní kẹ́ fi bá wa sọ̀rọ̀ simple english ní kẹ́ fi explain ẹ̀ kó lè yé wa ẹ jọ nítorí ọlọ́run tó dé nígbà tó bá ti ń sọ òyìnbó ńláńlá báyìí ó ti náwó ọkọ̀ àbòsí nínú ẹ wò ẹ ní dààmú lórí ọmọ o ṣẹ̀rí chronic asthma tó ń ṣọmọ yín ó ti wà ní stage three báyìí. stage three. ṣètò eh? rẹ̀ mo fi tètè ránṣẹ́ sí pé kẹ́ lè tètè yọjú sí mi. dóòlù ránṣẹ́ mẹ́ pásítọ̀ tá à ń sọ̀rọ̀ pẹ̀ yìí first stages lóyún kò dẹ̀ sí èyí tí ò wà kí orí bù nínú mẹ́rẹ̀ẹ̀rin but láàrin mi àti yín mi bá advice pé ká fly ọmọ yẹn out since tó dẹ́ pẹ̀lú afford ẹ̀. ká fly ẹ̀ ó ti lé nìyẹn ó ti lé nìyẹn ó ti lé nìyẹn ó. ní sùúrù ní sùúrù ẹ mò ń gbọ́ àlàyé ṣé ẹ ẹ ẹ lè ẹ̀pù àbíbá ẹ̀ ni. ṣe it's not that pé a lè ṣe nàìjíríà níbà a lè ṣe níbà but àwọn facilities tí wọ́n lò ní abroad ó ṣe ju èyí táwa níbí báyìí lọ then nǹkan táwa bá fi wéyà bíi two three weeks ṣe ń bíbá yìí wọ́n lè fi wéyà bíi one week ṣe ń bẹ̀yẹn àìmọye cases báyìí láti ṣe tó dẹ̀ wá successful mi láà lè ṣe bí a lè ṣe ń bí o ẹ má mi school tí a lè ṣe ń bí dáadáa tẹ bá fẹ́ ká bá yín treat you can do it but mo kàn wé pé. wọn bá gbé lọ sọ wọn ṣáà wà faster mi. ó máa wà faster ó máa wà faster. dem máa recover. bẹ́ẹ̀ ni sir bẹ́ẹ̀ ni sir. <sighs> ilé ìnagbára o. ewu ewu ewu ìyá ẹ̀gbọ́n tí dókítà sọ ah. ó bẹ́tà ká gbọ́n tí dókítà sọ táwọn dókítà bá ti ránṣọ́ bá téèyàn bá gbé máa tẹ̀ ni how fast should we do the whole thing how fast the process yẹn gbọ́dọ̀ jẹ́ how fast ẹ jù. as soon as the bus is ready we are ready. ó ní sùn àti abáṣe àti ready báyìí Don't. àti ready báyìí. ojú mi lọ mo jù why you fight your neighbor. madam ẹ kó jókòó mi ẹ kó jókòó mi. ẹ ǹlẹ́ ìyá ẹ kó sẹ́yìn. tí ọ̀gá wa bá ṣe tán pẹ̀lẹ́ tó wà níbi ọ̀dà mi ti a mọ̀ pé èrò máa ń pọ̀ lọ́fíìsì yín báyìí báwọn kan ṣe ń lọ làwọn kan ń dé. bó ṣe máa ń lọ bó ṣe máa ń dé nìyẹn ọ̀gá wa gba àwọn èèyàn láyè gan àwọn èèyàn máa wọlé fúlì. àjẹpọ̀ ga yín yẹn dáadáa ni ó jẹnu <laughs> ọlọ́run jẹ́ káwọn náà bójú rẹ̀ wọ́n pàdé. <laughs> àlámọ́ ọ̀gá wa ṣe ni àmọ́ tẹ bá ti fẹ́ rí ọ̀gá wa máa hmm. kọ́kọ́ rí àwa náà. bíi ti bó Ah, Mr. Abba, a ní láti dòwe síwájú káàdì tẹ̀lé tuntun. Èyí náà wọ́n rọ̀ wá. Ah, o ti yé mi, ó ti yé sẹ́sẹ̀ yé mi ní. Ẹ wo, mi mọ bọ́ fìdí ẹ̀ lélẹ̀. Ó ní láìsí ọmọ alẹ́ rí bàbá. Tẹ́ wọ́n fẹ́ rí bàbá, ẹ ní láti rí ọmọ. Irọ́ ni o. Láti bàtà ti wà ní ọ́fíìsì yìí, gbogbo ìrọ̀ ọkàn mi ni pé ibo ni tí mo ti fẹ́ lọ́kùn yín ní nke sí àbí nke rí à. Nke ṣe kọ́, nke ti ni. Ẹ kú Ẹ kú aunties ẹ ṣe gan ni really appreciate the effort you're welcome thank you so much so ọ̀gá yín sọ pé next week thursday so I'll see you next, next week thursday. oh that's great mo sọ fún yín pé ráhùn ló bá all right well ẹ̀rí àwọn ẹ̀ka ṣe lẹ́kọ́ ìtẹ̀rọ ọ̀gá ó yẹ jẹ́ àlọ́. ó ti yá bẹ́ẹ̀ ẹ káàlọ́. ọmọ ẹ̀ka lọ ẹ ò yá ẹ ẹ ṣeun Agusa. Ah. You are Mr. Abaiti. Abanikonda. Dádì Àpáta. You again. Ṣé ibi office city. ti? Ọ́fíìsì Office kan call toilet. ni. Will you walk out of my office? Oh, pẹ̀lú gbogbo trọ́bù tó ń fún mi yẹn, o tún ṣì gbé wàhálà yẹn wá bá mi lọ́fíìsì. Yóò àti ẹ̀ bá jìjà wa ẹ mọ̀jà gbére lédè tàà so ti yé yín tí mo bá wá ká wà méjèèjì. out of my office. ọ̀gá ìjọ tòrọ lọ yìí ní sùúrù ọ̀rọ̀ dọ́kúmẹ́ǹtì yẹn náà la bá wà eh. wọ́n lẹ́yìn ló kù tẹ̀ máa sáìn torí ẹ̀ la ṣe wà ẹ jọ. Eh, ẹ ẹ kẹ́kọ̀ọ́ bá wà bọ́ọ̀lù lásán ni. ó dàbí pé nǹkan ṣe àbí ó dàbí nǹkan ṣe yín ẹ ti ń ṣe tipẹ́ ọlọ́run fẹ́ yín sí mi lọ́wọ́ sí ni secretary. yes sir. tó o bá fẹ́ lose iṣẹ́ walk this man out of my office call the security or call the police tó bá ṣàgídí wà padà sí ta tiẹ̀ mọ́ lọ́jọ́ sí. àti ọkọ̀ bá kù àti jáde ẹ̀rí tàbá tàbá dà rẹ̀. ẹ má bàjẹ́ lọ́wọ́ mi ẹ má lọ. ìsàbẹ̀ tàbá dà. àbí o ti ń ṣe tipẹ́. ọlọ́run fi ẹgbà ẹ sí lọ́wọ́ lẹ́nu dọ́kúmẹ́ǹtì kọ́ dọ́kúmẹ́ǹtì máa fún un new sans. eléyìí. ẹ kú jókòó madam ẹ kú jókòó sir in fact ìyàlẹ́nu ńlá lélẹ́yìí o ṣe lè believe pé pẹ̀lú results tó wà lọ́wọ́ mi kò sí traces asthma kankan lára ọmọ yín mọ́. ẹ sure nǹkan tẹ́ ń sọ yìí. very sure. ẹ dẹ̀ máa wo èèyàn kan ló introduce wa sí um, traditional medicine kan ó ní pé ká lò fún ọmọ yẹn pé a máa dúpẹ́ so lóòótọ́ lóòótọ́ àwa náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ń apply for fọmọ yẹn i notice improvement so ẹ̀yìn ìgbà yẹn mo sọ fún my dear pé well this baby is improving. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn courses asthma yìí hmm. àwọn kan tẹ́lẹ̀ kí n restrain from yẹn kí n má máa ṣe mọ́ hmm. tó bá ti wà round yẹn ṣe believe pé gbogbo ẹni mo ṣe é sìn tí ò dey affected <sighs> tẹ́lẹ̀ tí n bá fẹ́ gbálẹ̀ bóyá mo fẹ́ gbá yàrá kan máa kọ́kọ́ gbé lọ sí another room torí dust àti nǹkan bẹ́ẹ̀ kó máa ìhé lọ bó sìn kí n gbé ọmọ mi lẹ̀ bá kí n máa gbálẹ̀ báyìí. kò sí wàhálà mọ́. so àwọn wò pé ah is this true or not ah. ká gbé wá fún test kó má jẹ́ pé àwọn kékeré ti lọ fara pamọ́ síbi kan. kó lọ jẹyọ ọlọ́jọ́ mi. àtọ̀ mm. mm, kò tiẹ̀ sí kankan lára ẹ̀ mọ́ in fact it's okay <laughs> now. àdúgbò lọ́wọ́ lọ́wọ́. but ẹ máa introduce mi sí magician yín yẹn o àbí. Eh, <laughs> ẹ máa gbé dọ́tọ̀. àwa náà sá àbí kí lẹ fi. dọ́tọ̀ alágbọ́rẹ́. <laughs> Fọláwẹ̀ sincerely I can't thank you enough. Ah. orí ńlá ló ṣe fún wa oore ńláńlá ló ṣe fún wa. sórí oore tó ṣe fún wa yìí o ò lè mọ nǹkan ńlá tó ṣe ká tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn náà àtẹ̀yìn tó sọ pé ó fún ẹ ní oògùn tá a lò fún ọmọ ẹ tó bá mọ wàhálà tá a ti go through ṣùgbọ́n ó ṣe gan mo appreciate ẹ ọlọ́run máa wà pẹ̀lú wọn náà. bọ̀dá mi ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi àbí yìí kí làwọn àfúnra fún owó orí tí mo bá ṣe fún yín ara mi ni mo ṣe fún as a matter of fact inú ò ti wà ń bẹ̀ fún mi several several times tí mi ò lè kà even ìyàwó yín so kí lè ń dúpẹ́ lọ́wọ́ mi fún ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi. bàbá ọkọ mi ṣe ká dúpẹ́ wọ́n ní ẹni tí ò dúpẹ́ orí ẹni fa ọbẹ̀ gidi ni èyí jẹ́ abadúpẹ́ ó pọ́sibú kí nǹkan mi tó tún ṣe ni jáde ni pé o sọ pé èèyàn kan ló fún ẹ ní traditional herb ta lò fún ọmọ ẹ tá rẹ fi yá ẹni yẹn a máa fẹ́ kó o mú wa mọ́ a fẹ́ dúpẹ́ orí lọ́wọ́ ẹni yẹn at least tó bá yẹ ká compensate ẹni yẹn a máa ṣe náà orí ńlá náà ṣe fún wa o orí ńlá ni àdẹ̀mọ́ lóore. ọ ẹ̀mí pé ẹ fẹ́ mọ ẹni tó ṣe orí bàǹtàbàǹtà báyìí fún wa ẹ fẹ́ fi ẹ̀mí ìmú èèyàn ẹ fẹ́ show love. interesting interesting eh, no problem yíyan you ṣe know, problem ẹ máa mọ ẹ máa mọ. Um, uh, Surat baby Adéṣẹ́wà máa bọ̀ máa bọ̀. Yes, baby. ojú mi lọ mo jù ẹ lọ why you dey fight your neighbor o kàwé mi ò kàwé no dey beef your neighbor landlord as tenant who come be superior and ugly handsome pẹ̀lẹ́ kẹmi handsome together no get door ọ̀nà still on. àwọn ni kí ni kí ni kí ló ń ṣẹlẹ̀. àwa náà ni àwa náà. àbí àwọn ni yòówó ló wá mú wa nulẹ̀ pé ká kó fẹ́ dúpẹ́ lọ́wọ́ wa fún kí wọ́n bí ṣe wà sórí èmi ọ̀fẹ́ o èmi ọ̀fẹ́ kéèyàn mọ̀ sí báyìí báyìí o gbogbo mo ní bọ́ òwe tí mo bọ́ sọ̀rọ̀ tó ọ̀fẹ́ gbọ́ ọ̀fẹ́ gbà o tó wà gbà kan lọ́wọ́ mi o tó fi ọgbẹ́ àlùmọ̀kọ́ rẹ o tó mu lọ fún wa. ẹ wo ẹ wo torí Ọlọ́run àbá tìjà wa àwa dúpẹ́ oore ni bàbá mi ojú ò ní tì ẹ wo ẹ jèrè ọmọ ẹ jọ mo wá dúpẹ́ ni ìjà ẹ wo àbí. ẹyẹ ẹyẹ ẹyẹ Mr Bright yìí wọn ì wọn ì sèyàn ṣé kìí ṣe pé bóyá kí àwọn kan tí mò ń gún lẹ́yìn ìkùlé tẹ́mọ̀ sọ pé mò ń lọ mò ń pariwo ẹ́sẹ̀tì o wọ́n gbọ́dọ̀ gún nǹkan bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ dún ewé bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ dún ègbò bẹ́ẹ̀ inú ẹ̀kọ́ ni mo ti yọ tí mo ti mú fóun náà ti fi ràn ọmọ yín lọ́wọ́. àwa àyà tá a sì já jẹ aràn ń lọ́wọ́ ọ̀rẹ́ náà làwọn ọmọ yín Aba Mr. Aba ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ẹ jẹ́ ká gbà pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ti di àfisẹ́yìn hmm. tí masquerade máa ń fi costume ẹ̀. Hmm ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ṣe rí n tá a gbà lọ́wọ́ àbúrò yín tá a lò fún ọmọ wa ara ọmọ yẹn ti yá tí ò dẹ̀ ah, sanwó ah, mọ́ ìtorí ẹ̀ la ṣe wá dúpẹ́. ṣe rí nǹkan tẹ wá sọ́fíìsì mi fún lọ́jọ́ sí tó fẹ́ dàbí pé mi hmm. ṣe yẹn. Hmm. a sọ wà lórí gèlè yìí ah, a wà lórí a dà tún lórí ẹ̀ bẹ́ẹ̀. má bínú má má má má sáyẹn àárọ̀ la ẹ máa jíbọ̀ lọ́fíìsì bẹ́ẹ̀ ni ma bẹ́ẹ̀ ni ma. máa ń tọ́ kò sí jáwé ìdá ti parí nù. sàlá sàlá. ẹ aya mi kí ló dé ṣe báyìí hmm. torí mo rí ipò owó mọ bẹ mọ bẹ mọ bẹ mọ bẹ mọ bẹ yàgbà fọlọ́hún. sàlá mi rọ ẹ wò ó bí wọ́n bẹ ìyá mi ẹ má bí ti ṣe ajé ẹ̀rọ ọmọ ìyá mi rẹ̀ wò ìyá mi ìyá mi rẹ̀ ní àfiṣẹ́ àṣẹ náà àṣẹ òsì àjọ wà fún àgbájọ owó bá ṣe ń sọ yà ó sọ àwọn yàrá bó ti yẹ kó rí nù ọ̀rẹ́ ló yá máa ṣe ìyá lagos and their family. àṣà kájọ fífẹ́ gbáyé. kí ló fà gbọ́n mi sí omi ò èkúté àtolóńgbò ó yẹ kájọ ta kòtó ìyẹn lórí odò tó bá fún ẹ máa ní kòtó máa ní kòtó. máa ní kòtó. You're my neighbor, you're my friend, you're my first family. Yes, family. One gun money, why creating enemy? Why creating enemy? Oh, why creating enemy? Yeah. Ó yẹ ká má bára ṣe. Ó wa yọ̀. Ó yẹ ká lè máa bára jà kájọ fífẹ́ gbáyé. Ó ká má bára wa yọ̀ kò yẹ ká lè máa bára jà kájọ fífẹ́ gbáyé ojú mi lọ mo jù ẹ lọ why you dey fight your neighbor o kàwé mi ò kàwé no dey beef your neighbor landlord àti tenant who come be superior i'm ugly you handsome pẹ̀lẹ́ kẹ́lí handsome get back, you no get dough. All na still confusion.